إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوكم الله وبا ọlọ́wọ́n ọba tí ọpẹ́ tọ́ sí ọlọ́wọ́n ọba tí ọpẹ́ yẹ ọba tí ó ṣe ní ọ̀ranyàn lórí ẹnìkọ̀ọ̀kan wa láti máa dúpẹ́ ládẹ̀ ti máa sí ẹ̀yìn fún ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá sí lọ́rùn ẹ̀lẹ́ wa lórí láti máa dúpẹ́ ní gbogbo ipò kíkò tí a bá bára wa wa min hikmati Allahi subhanahu wa ta'ala nínú àwọn ọgbọ́n àti òye tó ń ta'ala ní ìbámu sí ipò tàbá wa tó gbé àwọn ìlànà ìkalẹ̀ fún wa eléyìí tí ó ṣe déédé ipò tàbá wa yìí òun náà ni kí a dúpẹ́ fún Ọlọ́run bá lórí oore ìsàwálẹ́sà láàrin àwọn ọgọ́rọ̀ nínú àwọn ẹ̀dá rẹ̀ bí Ọlọ́run bá Allah tó sàwà lẹ́sà pẹ̀lú lànà àwọn salaful ummah àwọn ẹni ìsáájú àwọn ìjọ àkọ́kọ́ tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wa sallam eléyìí ọpẹ́ tí ó tóbi púpọ̀ ni abẹ́lọ́wọ́ bá kí ó tí àtàrà ọpẹ́ yìí kí nítorí àdéhùn ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tó wà lórí gbogbo ẹnikẹ́ni tí bá ń dúpẹ́ ajẹ́rì pé Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala ọba ọ̀kan ṣoṣo ni ọba tí kò tọ́ láti dá nǹkan kan papọ̀ pẹ̀lú ẹni a sì jẹ́rì pé Ànábì sallallahu alayhi wa alihi wa sallam ẹrú sí Ọlọ́run Ọba òjí sí Ọlọ́run Ọba àdúgbò ẹ̀kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé lára Nabi sallallahu alaihi wa alihi wa sallam títí di ọjọ́ gbíndà qiyama lẹ́yìn tí a ti kí gbogbo àwa jama'a musulmi ní àdúgbò yìí àti ní gbogbo ààyè bí tí Ọlọ́run agbé látorí àwọn bàbá wa magajingiri tí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala fi di ààyè imú tọ́lọ̀bà alẹ́gbẹ́ láti wọ́n takókò ààyè tó nítumọ̀ nínú ìlú Ìlọrin àkí wọn ní kíkí ẹ̀sà bákanáà a ma àpẹẹlẹ wọn gẹ́gẹ́ bí àgbàlagbà nínú ìlú bákanáà kí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n wà ní jókòó àti gbogbo wa náà ní kíkí ẹ̀sà lẹ́yìn tá ti kí gbogbo wa ní kíkí àkójọpọ̀ eléyìí tí a máa gbéyẹ̀wò inshallah karim òun náà ni àkòrí ọ̀rọ̀ kan tí ó pàtàkì nínú ìgbésí ayé mùsùlùmí láti gbọ́yé òun náà ni al عن الدعوة الكاذبة الموقف الصحيح عن الدعوة الكاذبة إلينا كتياما صغلورية هناني أقبوي إلينا تولا لافيا ibùdó sí tí ó lálàáfíà tó yẹ káwa àní dáẹ̀wọ́ tí ń ká zíbà nípa àwọn ìpèpè tó jẹ́ ìpèpè ọ̀rọ̀ tí ó ń bẹ láwùjọ wa yìí so ó túnmọ̀ sí pé nǹkan méjì náà ni ìdánilẹ́kọ̀ọ́ yóò máa tàmálẹ̀ sí nǹkan alákọ̀ọ́kọ́ al-mawqif as-sahih àgbọ́yé tó lálàáfíà ibùdúró sí tó yẹ kí mùsùlùmí dúró sí a ma gbọ́yé nínú ìbánisọ̀rọ̀ yìí bákanáà ad-da'watul a. ìpẹ̀pẹ̀ yọrọ tó ń bẹ láwùjọ wa yìí a gbàgbọ́yé rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yóò sì mẹ́nu lọ nǹkan yìí ṣùgbọ́n láàkọ́ kí tó bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí mo dúpẹ́ fún ọlọ́ọ̀bà Allah subhanahu wa fún láti wá sàlàyé àkòrí ọ̀rọ̀ yìí nítorí pé àdúgbò tí a wà yìí àdúgbò ta ti dá bí ẹdún ta ti rọ̀ bí òwe ni àdúgbò ta ti dá nǹkan wo ní ta ti tún nǹkan wo nígbà náà lọ́hùn tàbákalé bí mẹ́ta sí tàbákalé bí mẹ́ta síwájú níbi mọ́dájú kọ̀ yìí nǹkan tí ó lè kó àgbákò bá gbogbo àlúmọ̀ yìí lápapọ̀ ni kódà nǹkan tó jẹ́ sí pé kò yẹ kí ìjọba tí wọ́n fọwọ́ tẹ̀kẹ̀rẹ̀ mú rí nítorí pé àwọn ẹlẹ́kọ̀ọ́ ní man jarraba mithla tajribati arafa mithla ma'rifati ẹni tó bá dán tí mo dánwò ẹni tó وليس الخبر كالمعاينة سيسمى يبير يتام جبا èyàn ò sì lè mú mi yóò tí tó ẹni tó kú sódò ó jẹ́ kí n má ti kú tẹ́dọ̀ àgbákò ilé tí a ń fọwọ́ ara wa fà sínú àlùmọ̀ yìí àdúgbò yìí láti dá ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ̀ eléyìí tí ó tán kérípa rẹ̀ ọ̀tán nílẹ̀ Yorùbá lápapọ̀ bí o ní gbogbo ẹnikẹ́ni tó bá sì tó bá sì jẹ́ sí pé kò ẹ̀ṣẹ̀ dádúgbò yìí so tó bá wo dáadáa yóò rí pé èèyàn mímọ̀ ní mi ládúgbò yìí dáadáa torí pé gbogbo orun ìgbésí ayé mi ibi ilé tí mo sọ pé kò ju bí ilé ní mẹ́ta lọ síwájú mi ilẹ̀ láti fi gbogbo ẹ̀ a sì lè kírun lẹ́ni ẹlòmíì àfi tá a bá débi iwájú baranda léyìí ìbẹ̀nìkan láti lè kírun tó ní gbogbo mùsùlùmí tó wà láyé ní ìrẹ́wọ̀n ẹsẹ mùsùlùmí kèfèrí nínú wọn àfẹ́ntọ́ bá wà níjọ wá nìta nígbà ń ní ilé mi wà lókò erin ṣọ́pù mi wà ní agbọ́bámẹ́ níwájú ilé alájì fúlàní tí wọ́n jẹ́ chairman pdp yọ́un níwájú ilé wọn ṣọ́pù alájà tó wà ń bẹ́ẹ̀ ilé alájà tó wà ń bẹ̀ ní ṣọ́ọ̀bù mi wà ń gbà yìí so ìgbésí ayé mi rọ kiri ká sùúrù lérè yìí so láti ilé bọ́ sí ṣọ́ọ̀bù bọ́ sí mọ́sálásí bọ́ sí bọ́ sí gbogbo ẹ̀mí kódà gan rèé tí ẹ bá gbàgbé láwọn àsìkò kan tí wọ́n ń sáyàn lóru báyìí tó yẹ pé wọ́n máa sáyàn lálẹ́ tó máa fi áńkáchìfù nú torútorú náà ni máa kúrò látòkú ẹni wá kí tààrọ̀ wí ni máa tòrú yẹn wá kí láti láti okú orin wọ́n bẹ̀rẹ̀ wọ́n dẹ̀ sáyẹ̀ láti wọ́n gbà náà wọ́n wà tó yẹ pé kò sí mọ́sálásí mẹ́ta àti lè kírun gbogbo mùsùlùmí pátá tí wọ́n bá ti lè kínú jọ ti wá kèèbè orí ni wọ́n àti dìklé àwọn ní kò fáà eléyìí bá ìfà tó yẹ sí pé kódà afẹ̀mí ara wa wéwu dánwò ọlọ́run ni ò lásìkò wá tó nígbà ní so mo ti ń dúpẹ́ gan fọ́lọ́ọ̀ba pé ọlọ́run ọba náà tó wá fún mi láǹfààní àdúgbò tá a ti tú bẹbẹ wò yí ọlọ́run tó wá ní kí n padà wábẹ̀ bá a ṣe ti káàkiri tó lórí títí àwọn ìlú láti lọ ṣàlàyé kíní pé ọlọ́run ti yọ fún bẹ́ẹ̀ táàdẹ́ ń ti táàdẹ́ ń ẹ̀ ọlọ́run tí fún mi láǹfààní àti dé so mo dúpẹ́ fọ́lọ́run bá mo sì dúpẹ́ fún àwọn tí wọ́n Allah subhanahu wa ta'ala abẹ́ kójé kíní kójé ní àdúgbò yìí lápapọ̀ ní Ìlọrin lápapọ̀ àti ní gbogbo Nàìjíríà lápapọ̀ àti ní gbogbo àgbáyé tó gbéṣẹ́ rí ọ̀rọ̀ alfa Muhammad bin Ali Jabatani madarku afáyẹn torí pé ẹni tọ́lọ̀ ti fi hàn nínú aburú ni ẹni ti hàn nínú aburú rẹ̀ kò ní ìdíká rẹ̀ tó yẹ pé hàn nínú aburú sí a lè ní ká má fún ní popularity ká má ṣàhárọ̀ ẹ̀ ká má ṣùgbọ́n ẹni tó ń fún rẹ̀ bá ti lè jáde tó gbẹ́gbẹ́ pé aburú jáde tó ń pèpè sí tí ó dẹ̀ dákẹ́ òun fún rẹ̀ ti gbéra rẹ̀ hàn ní ha aburú so kálá ń fòkọ̀ ìpamọ́ rẹ̀ kò fẹ́ ṣàǹfààní má ṣẹ́rí ọ̀rọ̀ àfà Muhammad bin Ali Jabata ọ̀rọ̀ tó jẹ́ sí pé gbogbo àfà lágbàáyé ti gbọ́ sí ni kò dẹ̀ sí ẹni kankan nínú àwọn àfà súnnà lágbàáyé tí àfà yìí máa ń parọ́ máa tí àfá yìí dẹ̀ máa ń lo tíra wọn láti di pèpè sí ọ̀nà anú rẹ̀ tí èyí ṣe pé nǹkan táwọn àfá yìí sọ nìyẹn kò sí kẹ̀kẹ́ nú wọn tí ń bẹ láyé lónìí tọrọ àfá àjàbàtà dé tí gbọ́ rẹ̀ tí ò sọ wípé ká gbógun ti àfá yẹn kádẹ̀ jẹ́ káwọn yẹn máa kódà wọ́n ní ọ̀rọ̀ àfá yìí burú jọra wọn kọ̀wárì jùlọ ọ̀rọ̀ àfá yìí ó ni wọ́n panupọ̀ lórí ni tó tábà wá ríro àwọn àjòkó báyìí tó ń tàmálẹ̀ sí aburú àfá yìí a jẹ́ sí pé irú nǹkan yìí irú nǹkan yìí àwọn nǹkan tí ó máa ṣàǹfààní láwùjọ ni so wọ́n pẹ̀mí sákíyèsí pé al-mawqif as-sahih an tarwij ad-da'wah al-kadhiba al-mawqif sahih an tarwij ad-da'wah ibùdó sí tó lálàáfíà àgbọ́yé tó lálàáfíà tí mùsùlùmí gbọdọ̀ dúró lórí nípa ká máa fán àwọn ìpèpè ọ̀rọ̀ káàkiri àdúgbò àwùjọ wa ká máa fán ìpèpè ọ̀rọ̀ káàkiri nínú ìlú tí ó náà wọ́n ni ká sọ̀rọ̀ lé lórí so mo fi àwọn ọ̀rọ̀ tí mo sọ yìí mo fi ṣe ọ̀rọ̀ àkọ́sọ láti fi wọlé ká lè pàtàkì àkórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ó yẹ kí gbogbo àdúgbò dákẹ́ lórí ni nítorí pé nígbàtí aburú ẹ̀ bá padà dé yóò kàn jẹ́jẹ́ ìmójòkó gan yóò kàn jẹ́jẹ́ ìmójòkó sí ẹ̀sìn wọ́n pé àìtí kékeré pa ẹka àrókò òun ni òjé kágbára fẹ́ ká nígbà tó bá dàgbà mọ́ àbí ká ti kékeré kábi pa ẹka àrókò sóyé kọ́mbà wa padà wá sọ́rẹ̀ di nǹkan mí ìmára wa lọ́wọ́ nígbà tó bá di àgbàlagbà tán so àtìgbà tó bá wá dàgbà o àtìgbà tó bá wà ń kékeré o kò sí ìgbà tágbára alùsùnà fi ọ̀jà máa ò ní ká gbogbo tó bá ti já burú pàwátá nítorí pé ìpẹ̀pẹ̀ alùsùnà fi ọ̀jà máa ò ní pẹ̀pẹ̀ òdodo tó wá látọ̀rọ̀ ànábì sallallahu alaihi wa sallam gbogbo ìpẹ̀pẹ̀ míì torí pé ìpẹ̀pẹ̀ yẹn rẹ̀ kò ní dúó lórí alkitab kò ní dúó lórí tírà Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala títà al-Qur'an kò sì ní dúó lórí súnnà kò sì ní dúó lórí àgbọ́yé àwọn sọ̀hábà tí wọ́n jẹ́ ọmọ kẹ́kọ̀ọ́ tí wọ́n kẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam gbogbo ìpèpè tí ó bá ti dúó lórí fi lè dúó sórí ẹ̀ ìpèpè ọ̀rọ̀ وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا Ọlọ́run ní Ànábì sọ fún yín pé جاء الحق òdodo ti dé وزهق الباطل bẹ́ẹ̀ ni ìbàjẹ́ ti aburú ti jẹ́gẹ́ni aburú ti parẹ́ إن الباطل كان زهوقا torí pé àdámà aburú náà ní pé gbogbo àtìbà tó bá ti ń dé báyìí yóò máa parẹ́ ni so abẹ́lọ́wọ́ bá Allah subhanahu báwọn àgbàlagbà ṣe máa ń sàdúwà tá bá lẹ́nu wọn nìyẹn àdúwà wọn yẹn ọlọ́run sì ní kọ́ máa gbà ń sì wọ́n ní ọlọ́run bàbá wa gbé súnnà nẹ́bì ga báwa rẹ̀ bídíà àṣetánilẹ̀ àwọn àgbàlagbà gan mà pàṣetánì ló ní bídíà kọ́bá wa pa náà jẹ́bọ rẹ̀ kí ó sì bá wa gbé súnnà nẹ́bì sallallahu alaihi wasallam wọ́n ní ọlọ́run bàbá wa pa náà jẹ́bọ rẹ̀ gbé súnnà nẹ́bì ga báwa rẹ̀ bídíà àṣetánì ọlọ́run bàbá rẹ̀ lẹ̀ Fàbẹ́lọ́mà lọ́sùn hàn kára àlékún gbígbàdúrà kọ́lọ̀ wọn tààrà ìṣe fún àdúrà yìí wọ́lá àjọ kan sọ́lọ́ wọn náà ẹ jẹ́ kí yá wọlé báyìí ṣẹ́rí àdáwàtú kàdíbà àwọn ìpèpè rọ́ tí a ní agbọ́dọ̀ máa mọ́kìfù tó lálàáfíà níbi ká máa fún àwọn ìpèpè yìí káàkiri àwọn èèyàn láàrin àwọn èèyàn ìpèpè yẹn nǹkan méjì náà ló máa ń gbé dání alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan yẹn ni pé gbogbo ìpèpè ẹgbẹ́ mi sọ sáájú tí ó bá ti jọ ìpètè ànábì sallallahu alaihi wa sallam tí ó jọ ìpètè àwọn sọ̀hábà kẹni ẹwà ń fi ìpèpè yẹn ti sínú lànà Islam ìpèpè rọ́ ni e ń parọ́ mọ́ Ọlọ́run bá ń parọ́ mọ́ ànábì ni tó gbé bá wọ́n lọ fẹ́ pèpè sí ẹ̀sìn Islam yìí tí ìpèpè rẹ̀ ọ̀wá ní ju ẹni tọ́nà tá a bá ti lè gbé ìpèpè èèyàn sórí òsùn wọn ìpèpè ànábì sallallahu alaihi wasallam tó bá bi lè tà sí ẹ̀ àgbé ìpèpè tí yàn ń pèpè àgbé sórí òsùn wọn ìpèpè àwọn sọ̀hábà ó bá fi lè tà sí ẹ̀ ẹ mọ̀ wípé eléyìí rèé da'watun kadhiba ìpèpè rọ́ ni kódà ẹni tó ní pèpè yàn ọba àmọ́ fi àfikì rẹ̀ sínú Islam pé òkè Islam nítorí pé kìí ṣe pé fi àfikì nǹkan sínú ẹ̀sìn òun ló túnmọ̀ sí pé nǹkan yẹn wà nínú ẹ̀sìn àyàfi tá a bá fi ìdí nǹkan yẹn múlẹ̀ pẹ̀lú àwọn ọ̀nà tí ẹ̀sìn mọ́ fi ń fi nǹkan rinlẹ̀ kí làwọn ọ̀nà náà al-Qur'an al-kitab bẹ́ẹ̀ sunna hadith anabi sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kẹta òun ni ní tó bá panu pọ̀ lé lórí eléyìí báyìí rè nínú àwọn ọ̀nà táà máa ń gbà fi ẹ̀sìn rìn lẹ́ni tí nǹkan tó lè di ẹ̀sìn kíyàn tó lè sọ kíyàn tó lè fi nǹkan kan rìn lẹ̀ pé lára ìsìláàmù ló wà á bèèrè pé ìbò a bèèrè pé ibo ni nǹkan yẹn wà nínú súnà nẹ́bí àdìtò ànẹ́bí tó lálàáfíà torí kìí ṣe gbogbo nǹkan fi rinlẹ̀ dọ́dọ̀ ànẹ́bí sọlọ́sìlám náà ló lálàáfíà pánẹ́bí sọ a bèèrè pé nínú àdìtò ànẹ́bí tó lálàáfíà tó fọkàn balẹ̀ tí ìwádìí ìjìnlẹ̀ fi sọ tòótọ́ níbo wà nínú ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta níbo wà nínú ọ̀rọ̀ àwọn ẹni ṣáájú tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànẹ́bí ìgbà tí ẹni ẹ bá ní àǹfààní àti mú àwọn nǹkan ìgbà yẹn pé nǹkan eléyìí láti máa ma al-mawqifu sahih tààtì jí máa ma ad-da'watu al-kadhiba ẹ̀sìn kan ẹlá lákọ̀ọ́kọ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì tí máa padà tápàdà wá fẹ́ méjèèjì lójú tààtì máa ma ad-da'watu al-kadhiba òun ní gbogbo ìpèpè tó bá jẹ́ pé ẹni yẹn ń fi irọ́ pèpè síbi ojú ọ̀nà yẹn irọ́ ló fi ń pèpè sójú ọ̀nà yẹn ìpèpè irọ́ ni da'watu al-kadhiba ni eléyìí báyìí nínú Al-Qur'anul Karim ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó sọ ó mú àwọn àyà kan wá ó sọ àwọn àyà kan kalẹ̀ láti fìdí ilé ìmúlẹ̀ nínú àwọn àyà yẹn ilé tó wà nínú Suratul Baqara wà nú ẹ̀ ọlọ́ọ̀bá ni fawailul lillazina yaktubuna al-kitaba

nítorí pé ayé ni azámanù azámanù kọlì lẹ́gbẹ̀ẹ́ tàlkìyàmà ẹ̀rìkẹ́ gbogbo àwọn tí máa ń ṣerú nǹkan yẹn rẹ̀ kìí tàlkìyàmà mẹ́rẹ̀ bìíra tó pé ẹnìkan ò ní fẹ́ nájà alkìyàmà kó wá máa parọ́ máa ọlọ́wọ́ bá kó parọ́ tán kó mọ́ wá rẹ̀ kọ́ tíra tán tó máa fún òun kọ́ wá lọ́lọ́ ní ọ̀sọ̀ kalẹ̀ ṣé ra nǹkan tó kéré ayé yìí

isma'azzat ilayhi jùlúùnù ara wọn bù má sọ láti ṣe nǹkan yẹn bákan náà ẹ̀mí wọn fà lọ síbi nǹkan yẹn nítorí ẹ̀ wọ́n ma wá fi orúkọ Ọlọ́hun Ọba wọ́n ma fi parọ́ tàwọn èèyàn lórí nǹkan tó wọ́n fún rárá wọn ilé ìjókòó yà a ò gbọ́dọ̀ fi irọ́ pẹ̀pẹ̀ sójú ọ̀nà náà lọ́sùn hàn ọ̀ṣọ́ àdá kí lọ́fà nítorí pé ẹ̀sìn Islam ẹ̀sìn òdodo ni ẹ̀sìn ìdẹ̀ ní òdodo lọ́wọ́ bá lè kẹ́lá fi sọ kalẹ̀ wà bí haqqi anzalnahu wà bí haqqi nazal pẹ̀lú òdodo la fi sọ alkùnránì kalẹ̀ wà bí haqqi nazal pẹ̀lú òdodo náà ló fi sọ kalẹ̀ tó tá bá fẹ́ pẹ̀pẹ̀ sí pẹ̀lú òdodo náà láti pẹ̀pẹ̀ sí huwa alladhi anzala pẹ̀lú òdodo so àwọn ilé ìbáyìí ló jẹ́ kó yọ wípé gbogbo ẹnikẹ́ni tó bá bẹ́ pèpè sínú Islam kò gbọdọ̀ parọ́ láti pèpè sínú Islam torí pé ẹ̀sìn Islam ẹ̀sìn òdodo ni òdodo láti gbọdọ̀ bí pèpè sínú ẹ̀ ẹ̀sìn Islam dẹ̀ gbógun ti rọ́ láwọn àyè tọ́pọ̀ náà kò hàn tẹ̀lé kódà gan nínú àwọn àyè tí tọ́mọ̀ bá lékẹ́ láti gbógun ti rọ́ nínú Al-Qur'an òun ní làwọn tó pé ọlọ́wọ́ bá lékẹ́lá ń fi ọ̀rọ̀ ránjẹ́ táwọn àwọn ń gba ọ̀rọ̀ direct látọ̀dọ̀ ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala eléyìí báyìí àwọn tó gbajúmọ̀ pẹ̀lú ìlànà ìláwùjọ àwọn oníṣúbí ni àwọn oníṣúbí ọmọ sọ wípé àwọn mi bá mi sọ ẹ̀mí mi sọ fún mi pé ẹ̀mí mi sọ fún mi yọ̀rọ̀ nìyẹn kò yíba yìí sùn yọ̀rọ̀ pàwátá gbá nìyẹn àdíkẹ́ sọ wípé nǹkan yìí rẹ̀ mo gbà látọ̀dà Nabi sallallahu alaihi wasallam ni mushafahatan yaqzatan la manama mo gbà lẹ́nu ànábì dàrẹ́kì báyìí nípe tí ètè báyìí sí lè ní àtàrẹ́bì fojú kọjú báyìí kéèsè lójú oorun àwọn àbẹ̀rẹ̀ pé sẹ́ni ìsẹ̀mí láti pàdánẹ́bì ní kò tẹ̀mí mo ló tó wá pàdé wàmán máa tàbà kọ́mọ̀ sí àmọ́tò àrẹ́bí sọ lọ́sọ́rọ̀ àndẹ̀ lọ́gbẹ́ gbogbo ẹnikẹ́ni bá ti kú alkiyama rẹ̀ so anábì ti kú alkiyama rẹ̀ ti bẹ̀rẹ̀ kò dẹ̀ sí ìjídìde sílé ayé yìí mọ́lẹ́yìn ikú tẹ́yẹ̀ bá ti lè kú jama àdìsọ́kà mùsùlùmí ni pé alkiyama ní lọ kò ní padà sílé ayé yìí má ni wọ́n ti wá pàdé àmì sọ lọ́sọ́rọ̀ ó lè lọ pàdé ẹ̀ yá ìzọ́tán láàmà náà ọ pàdé ẹ̀ ní gbangba báyìí ní pèsè

Ànábì ní ẹni tó bá rí mi lójú oorun èmi gẹ́gẹ́ lórí torí ṣẹ̀tọ́nù lè gbé àwòrán mi wọ̀ kí é wá ṣe gbogbo tí yẹn bá rí lójú oorun tó bá pẹ̀rẹ̀ lánẹ́bì lánẹ́bì kí ló dé nítorí wípé nǹkan lè wá kó pẹ̀rẹ̀ lánẹ́bì fún wa ṣùgbọ́n kò lè gbẹ́wòrán ànẹ́bì wọ̀ ṣùgbọ́n tó bá rùn yẹn tó rí àwa wo àwọn ẹ̀rí pé ìsàlàyé bá nẹ́bí ṣe rí nínú àwọn tíra táwọn kọ àwọn àbákọ àṣàmáìlù wọ́n pẹ̀ tíra kan ní àṣàmáìlù muhammadiyya tí alìmáàmù tìrìmìdì tí wọ́n kọ wọ́n sàlàyé gbogbo bá nẹ́bí ṣe rí pátápátá kódà débi wọn ànẹ́bí débi ètè ànẹ́bí débi ìrìn ànẹ́bí débi tí gbogbo nǹkan ànẹ́bí àwọn àbáwà dílé àwọn sọ̀hábà Abdullah ibn Abbas fún ìyàbá tó wọn ànẹ́bí ẹni tó rí fún wa ròyìn ẹni tó rí wá ròyìn fún wa tí bá ti ń sọ kátàkátà wọ́n ti mọ̀ pé kan lè rí so ó tún lè kèé ṣe gbogbo tó bá wà pí àti wa lójú oorun pa ànẹ́bì lòun kèé ṣe gbogbo nǹkan yẹn lànẹ́bì tí ni nǹkan yẹn kèé ṣe tọ́ ẹ wo ìyàtọ̀ tó wà láàrin méjèèjì kìí ṣe gbogbo tó bá pèrè fún ra wa lánàbì lójú oorun ní lánàbì tó lánàbì ọ̀sọ́ fún wa wípé ṣètọ́nù lè pèrè lánàbì fún wa ànàbì

àwọn ìpèpè rọ́ ní kí ń bẹ láwùjọ wa náà lẹ́yìn tí mo ti fún aláwọ̀ ẹ̀rí ẹ kí wá gbìyànjú àti wá tẹ́ ọ̀rọ̀ lẹ̀ lórí àdáratù kàdíbà ìpèpè irọ́ tí ń bẹ láwùjọ wa tí a gbà lérò gẹ́gẹ́ tàbí torí ọ̀wá sádùgbò alhamdulillah pé mo ti tẹ́ mo ti tẹ́ ọ̀rọ̀ lẹ̀ tó ń kálukú wa tí a lè wọ̀n sùn wọn gbogbo ìpèpè tàbá ń gbọ́ láwùjọ wa lẹ́nu gbogbo àwọn olùpèpè èwo ni pẹ̀pẹ̀ òdodo èwo ni pẹ̀pẹ̀ rọ́ yẹn kí ni ibùdúró sí tó lálàáfíà tó yẹ káwà dúró sí nípa àwọn pẹ̀pẹ̀ yìí ní kíká mẹ́ gbé àwọn pẹ̀pẹ̀ káàkiri ṣẹ́rí ó burú débi pé gbogbo ẹnikẹ́ni tí bá rí pẹ̀pẹ̀ rọ́kẹ̀ tí bá ń fapá àwọn èèyàn lẹ́yìn tó gbọ́ tán òun ẹ̀kọ́ wá ní ẹ̀yìn ẹlọgbọ́ ẹ̀yìn ẹlọgbọ́ irú ẹni báyìí rẹ̀ mọ́kìfù tó wà kéèṣe mọ́kìfù tó lálàáfíà kéèṣe bó ti ẹka bá ìpẹ̀pẹ̀ rọ́ lónìí yẹn torí pẹ̀pẹ̀ rọ́ ẹka gbógun ti kọ̀yẹ́ká fúnlẹ̀ ma kọ̀yẹ́kọ́ pọ́n kádàwùjọ wa ni ìwò onígbọ́n tí ọ̀dá tán kó fún ọmọ pọ́pẹ́lòmíì tẹ́lá ìsì in tó bá dáa lè yẹn máa ń polongo káàkiri in tó bá dáa lè yẹn máa ń gbé káàkiri kí òrí àwọn èèyàn lè dá káàkiri yẹ̀sì àwọn èèyàn lè dá náà ìpẹ̀pẹ̀ rọ́tí wá ń bẹ láwùjọ wa yìí pàápàá jùlọ ní àdúgbò yìí tó ìjẹ́ sí pé ó ń da gbogbo ilé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ dàwọn tí wọ́n rí bàbá wọn ní bàbá mọ́ orí bàbí orí bẹ́ ọ̀sọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó dẹni tí ò rí ọkọ rẹ̀ sọ́kọ mọ́ ọ̀sọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó di ẹni tó dálé mosú ọ̀sọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ dẹni tí ò níyàwó lé mọ́ pẹ́bá ń sìn kódà gan rẹ̀ ọba ilé ayé àtàlìkìyàmẹ̀ lómi jẹ́ ọba ẹlẹ́yìn fún ìlàpẹ̀rẹ kan lórí tó bá lé ayé àtẹ̀kì àmẹ́lùmí jẹ́ ẹlòmí ó ti wà lórí ìgbìyànjú kájẹ halal lórí ìgbìyànjú ayé yìí ìgbà tí pèpè àbá Muhammad bin Ali Jabata tó wọlé sí lára high lẹni tí mo sọ ìtí ṣiṣẹ́ high àti ah, high jàre sharia court sharia kí ni mo pè é sharia court ní mo pè é òun lẹni ìtí ṣiṣẹ́ nígbà tí ọmọ àgbà lẹni tí mo sọ yìí kódà Lukman ló kọ rẹ̀ ẹjẹ́ kí n wí jálẹ̀ because sẹ́rí àdìkò yíè sásìkò tí wọ́n máa fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ ìgbà tí pẹ̀pẹ̀ àbájáwàtá wọlé sẹ́ni lára ọba lọ resign ní sẹ̀rí akọ̀ olóhùn òṣìṣẹ́ ma ọ̀gá ní sẹ̀rí akọ̀ títì nífẹ̀ẹ́ ni dáadáa pé àárín ah, yìí sẹ́ òdò orí báyìí àná ọlọ́lọ́ orí gbà pẹ̀lú iṣẹ́ tó orí yìí ronú dáadáa kan tó resign mọ́ resign ọ̀dà olóhun ó resign náà ah, má resign tó bá resign kò rọrùn kó rí mi padà máa o àwọn tá ń gba ilé márùn nítorí wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ ó ní kò sí ìkọ̀tọ́ jọ òun ó resign náà ni àbá yìí tọba gba báyìí rọ àtìwé àbá bá tọ́ ọ̀bọ̀ wé olóhun òṣìṣẹ́ mọ́ àbá padà àbá padà jẹ ìyáláyà ìyà lórí nǹkan tí mo sọ àbá jẹ ìyà tí èsè kékeré lórí nǹkan tí ẹlákùn torí ọlọ́run ọba ṣe wá rí ju ọdún bíi mélòó kan lọ sẹ́yìn rẹ̀ ọlọ́run ní kójú àbá láàrin àbá bẹ̀ ti resign jíṣẹ́ dòní yìí tí mo máa o àbá ò tí já tó dòní yìí torí ọlọ́run nínú nínú àdúrà sì máa bẹ́ẹ̀ ń gbádùn ayé ara lérè bí báyìí ẹ̀sẹ̀ mórí àwọn ọmọ lọ́wọ́ babẹ́ ẹ̀ ń ba yàtà sí yàmà wọn jẹ́ bọ́dá yìí nínú àwọn ọmọ tí ń tẹ̀lé mórí àwọn tó ń kú lórí pé àlìmámù Nawawi kèfèrí ni wọ́n kú lórí pé àdìsọ́kà ni lẹ́yìn tán kú tán ní àfá ẹwọ bàbá tó wọ́n jókòó sẹ́gbẹ̀ẹ́ mi Sheikh Abdul Aziz wọ́n jókòó sẹ́gbẹ̀ẹ́ mi àwọn àjọ dáàdì ẹ̀dùn ọ̀rọ̀ bí òwe nù lérè mi àwọn wá lọ sí kútọ́nù ọ̀rọ̀ tó bá ti lẹ́lẹ̀ yìí ọ̀rọ̀ tó máa ń lò sọ kútọ́nù náà ti wá fi tíra àbá kan ránṣẹ́ à ń pè ní mashhur Hasan Ali Salman àwọn wá kọ tíra lórí pé alimamu Nawawi lórí àkídà àṣáyẹ̀rọ̀ tí alimamu Nawawi tó tẹ̀lé lórí tí wọ́n jẹ́ pèpè sí tíra lórí alimamu Nawawi padà túbá lórí àkídà yẹn wọ́n wá kọ tíra yẹn àbáwá bí ránṣẹ́ sí wa ní sùúrù lérè nígbà yẹn pé ká lè wo ń dáhùn sọ ọlọ́run ti ní káwọn ẹni wọ́n fẹ́ káwọn ẹni sàǹfààní pẹ̀lú ẹ̀ tíra yẹn bẹnu àbá ah, eh, Ali Salman yìí wọ́n padà hàn sáfà yìí Nawawi wọ́n kú lẹ́ni tí ó kú lórí àfihàn Ahlus Sunnah wal Jama'ah àbá padà wá ṣéǹjì Nawawi òfin ṣe kí kò kí ṣe kèfè rí ẹ wá béèrè lọ́wọ́ àbá wípé kílódé ẹ̀sìn ìwádìí dé kùn kùn dùn síwájú kẹ tó gbé ìdájọ́ kèfè rí lémùsùn mí lórí ibi tí ma nígbà yẹn ni ókè tí wá gbé jáde tí lẹ́yìn ni

tí jàbàtà padà rí tó wá lóhun tàrọjá fún omi wípé àìmọ́mù náà rí èṣe kèfèrí mọ́ ìbéèrè wa ni pé àwọn tó ti wá kú pẹ̀lú wípé ìmọ́mù náà rí kèfèrí bóò ni wọ́n ti sí lọ́dọ̀ náà lọ́sìn hàn dára kálẹ̀ bí sọ́jọ́ pé man kafara musliman ẹni yóò tó bá pé mùsùlùmí kan ní kèfèrí tí mùsùlùmí yóò kí ń ṣe kèfèrí Ànábì sallallahu alaihi ní kúfùrù yóò padà sọ́dọ̀ ẹ̀ man qala li akhihi ya kafir faqad ba'a bihi ahaduhuma ẹni tó bá pè ọmọ ìyá rẹ̀ mùsùlùmí ní kéfèrí ẹnìkan náà méjì ti tọ́jú gẹ́gẹ́ kéfèrí àrẹ́bì ní nǹkan ẹ̀dàmà kọ́ọ̀l fọ́mà ya rẹ̀ yẹn bá jẹ́ kéfèrí tòótọ́ kéfèrí ọmọ wà lára ẹ̀ wà ilà àárọ̀ àlẹ́ àrẹ́bì ní tí ọmọ ìyá yọ̀ bá yọ jẹ́ kéfèrí má tí ẹ padà tí àwọn padà wọ́n sápadà wá ní ìsọ́bà lẹ́yìn ikú àwọn ìyẹn pé àdìmọ́mù náà lè òfin ṣètò ìtòrí mọ́ kí ní wọ́n padà sórí àwọn ìyẹn jẹ̀mọ́ kúkúrú ní wọ́n padà sórí wọn nítorí pé àwọn wọ̀nyí rèé wọn ní ẹ̀rí tàbí kàfárọ̀ nítorí ẹ̀lànà bí sọlá fúra tó ń pọ̀ fún wa ló fi ń sọ wa lára níbi ká máa ṣe àtàsọ́rù èmi tẹ̀fì ká máa yára pé àwọn èèyàn ní kèfèrí eléyìí tí àbá àjàbàtà sọ ní bí ká fáǹgbà sàárà ọjọ́ tọ́ọ̀dé àbájára táwọn níyà tẹ́lẹ̀ mi jẹ́ kèfèrí lọ́mọ yẹn wàláì kèfèrí lọ́mọ yẹn tí ọ̀rọ̀ mẹ́ ìdìbò yẹn wàláì kèfèrí ni o ọmọ yẹn àwọn oníṣúfì ló pé wá o yọrọ yìí ṣe pọ̀ jù kódà eléyìí tá a ṣe síwájú bí oṣù bí mélòó sẹ́yìn ti ṣe pé oṣù mélòó tán ẹyẹ ní eré gbòkú báyìí àbájára láti pa ìyá alájà ọ̀rọ̀ ńláńlá mọ́ prógrámù yìí ẹjọ́ ìtúwàtí yọ ẹni tí àdúgbò àbájára táwọn ojú sọ yìí àbáyàbàtà ó gbọ́dọ̀ gbé ẹ̀rí ẹ̀ jáde lórí ọkùnrin tó ń pa ẹ̀ torí mọ́ bọ́ wípé ní ọ̀dọ̀ rẹ lájíkà fún ló ti ń já ní so àbáyàbàtà ní oníbàtà fẹ́ bẹ̀rẹ̀ lẹ́kṣọ̀ níbẹ̀ ó là sàdúrà bẹ̀rẹ̀ mẹ́ àwọn ọmọ yẹn sàdúrà bẹ̀rẹ̀ o ó ní atúnfọlá nẹ́bì tọrọ mẹ́ ó ní ṣùgbọ́n ní ní yẹn wọ́n ti gé táàdì táàdì sàdúrà bẹ̀rẹ̀ yẹn bẹ́ẹ̀ bá gbé jáde ẹ̀yin nu ọlọ́run ẹ̀mí rọ́ òkè ń gùn tẹ́ bá rò pé ẹ̀ ń fi rọ́ ẹ̀ fi ń tú orí àwọn ọmọ yìí má bẹ́ lónìí ẹ̀ bẹ́ẹ̀ ti fi rọ́ náà tàwa náà jẹ́ fọ́pọ̀lọpọ̀ àsìkò fọ́pọ̀lọpọ̀ ọdún lèmi tó àkídà burúkú yìí tó lọ́wọ́ àlejò tó àti a padà yà lẹ́yìn àwọn ọmọ tẹ́ eré ìbánu yìí kan sáànù àbáyàràdá kan tèmi lórí pé níjọ́ táwọn ọmọ ìbá padà tú bá tán kọ́mọ̀ padà lọ lé àfáà lóko honestly ṣẹ́rí mo fi ń dá yín lójú pé wàlọ́ọ̀yì ìpẹ̀pẹ̀ àbájàbàdá ìṣẹ́ kò jẹ́ àlùsúnà ẹ má jẹ́ àbájàbàdá papọ̀ mọ́tò jẹ́ àlùsúnà ẹ má jẹ́ kábàrà jẹ́ àlùsúnà jẹ́ o pé àwọn àlùsúnà ìṣẹ́ àbájàbàdá ní máa ń ṣe àwọn kọ̀wárì ní máa ń ṣe àbájàbàdá yìí ṣe tó yẹ báyìí lára àwọn ẹgbẹ́ máa ma àṣírí àdáhàtù àdáwàtú káàdìbà sọ̀rọ̀ wájú bí tàbí ìrọ́ náà wọ́n máa fi pèpè sí ìrọ́ náà ni wọ́n máa fi fàkáàkiri nítorí pé báwo lẹ ṣe rí kí òdodo máa gbẹ̀rọ lẹ́sẹ̀ láyéláyé áṣà àwàkálà òdodo ò lè kẹ̀kẹ̀ sí rọ́ ojú ah, mọ́ àsìkò bí wá fún gan ẹjẹ́ ìjẹ̀dẹ̀ máa mú àwọn àpèjúwe tí ó ṣẹ́rí ìpèpè àfájàbàtà gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́ ìpèpè wọn yé láìjọ́dá àfájàbàtà ti dé tí wọ́n ti ń dààmú lórí pé àwọn láti káwọn yẹn gbọ́ kìíní iye náà níṣẹ́ báyìí ṣe ń kojọ ní túká báyìí ṣe ń kojọ ní túká àbúbejì àmà àbúbejì àmà pa àbúbejì náà ládùúgbò yìí láti ìbàdàn àbúbejì ó ti wá kéwú lẹ̀ kéwú tí ò sí lẹ̀ èmi ọmọ èmi ọmọ ọmọ àfáà dábùbejì wá ń kéwú lọ́dọ̀ àbájábàtà àti sọ júmùlà méjì tó correct àbájábàtà wàhálà ni jumla táni àrọ̀bìyà táni sọ̀hìhà táni kò lè àbáwò lè sọ àbáwò máa kàtírà báyìí ìkàwọ́kà làbáwò sí máa kà àbá àbá kódà ó débi pé àbá sọ pé àlìmọ́mù ní tèmíyà ẹ máa wo rọ́wọ́ ẹ máa wo dúkútù o àlìmọ́mù ní tèmíyà sọ pé àlìntìsáàbù wọ́n ní ìdílé mi fi sáájà rí nù èmi ọlọ́kọ́ mọ jáde rí tó lè mọ́ fi tẹ́lẹ̀ àgbẹ́gbẹ́ ọdẹ́ kíyàn sọ pé òun jáde lásìárí kíyàn sọ pé òun jáde lásìárí bíbí àrí tó lè jáde mọ́ fi tẹ́lẹ̀ àgbẹ́ àrí ti sáàbù ìrẹ̀lẹ̀ àṣàrí yẹ ti bídí àtù wàláì àrí ti sáàbù ilẹ̀ àṣàrí yẹ ti kóòrè jẹ́ papọ̀ máa jẹ́ àrù ẹ̀dọ́mù àti harfu àti mana òtí tó ti túnmọ́ra wọn tó ń torí ẹ̀lẹ́ lórí lọ́kí mọ̀ jáde ní Asia rí torí mú sí ní àsọ wípé kí àwọn ọmọ jáde lábíà ní jẹ bíbíà ní ẹ̀wòrọ́ nínú àwọn pẹ̀pẹ̀ rọ́ àfá àjàbàtà tí wọ́n rán mi létí dáadáa pé kí lè mẹ́nubà alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ tó yẹ pé ẹ̀rìjẹ́ mojú fún ilé ìpìnlẹ̀ méjì dámọ̀ fún ìpẹ̀pẹ̀ rọ́ ìpẹ̀pẹ̀ yẹ ni pẹ̀pẹ̀ tó bá yẹ pé ìrọ́ ni wọ́n fi ń pẹ̀pẹ̀ sí yọrọ tó máa ń pamọ́ ànábì sallallahu alaihi wasallam wọ́n dẹ̀ máa fi ń ti sọ́dọ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala alákọ̀ọ́kọ́ òun náà ni kásọ̀ wípé kullu bid'atin kufrun kullu bid'atin kufrun gbólóhùn àbájá bàtà nìyẹn ìpè pé wọn lágbàtà ìdílé yẹn ọlọ́run ti bàtà nígbà tó dòní lórí ẹgbẹ́ wàhálà àbájá bàtà pọ̀ gan lórí pèpè yìí láti lọ́gbẹ́ ti dé tó dòní àbájá bàtà ò graduate kúrò níbi pèpè yìí nítorí pé tẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá ti gbé nǹkan tẹ́nìkan ò ìtí ò kọ́mà lọ́wẹ́bí yóò ṣe wàhálà tí ò kọ́mà torí pé ọ́yẹ̀dẹ̀ lọ kọ tíra ti ẹ lọ́tọ̀ ó sì wá kùránì ti ẹ lọ́nà tó ma fi pèsè àtàdí ìtànẹ́bì ti ẹ tó wáyé ní kùránì ti wa tó wà pèsè àtàdí ni ọmọ torí lọ́wọ́ ma fi pèsè òdodo ọkàfẹ́ ma fòdodo gbogbo sí wọn ni kò lè bára wọn láíláí kùdùlù bídà àti kúfùrù kásọ pé gbogbo bídà ní kúfùrù kèé ṣe gbólú ànẹ́bì sallallahu alaihi wasallam ànẹ́bì ní táwọn àfáàjà bàtà ti ń sọ nìyẹn pé gbogbo bídíà ní kúfùrù wọ́n rà mí lọ́wọ́ pẹ̀lú kìíní kẹsì bóyá kí n sáré kà wọ́n mú lọ́rọ̀ Sheikhul Allamah Al-Albani rahimahullahu bàbá yìí nínú àwọn tí àbájá bàtà máa ń ka síra wọn ni sheikh nasiru al-Albani sheikh nasiru al-Albani abáṣúrẹ̀ tó gbóná ẹni ẹ máa ka síra yìí dáadáa sheikh nasiru al-Albani ọ̀sọ̀ bẹ́ẹ̀ ọ̀sọ̀ bẹ́ẹ̀ rárá ó ní wọ́n ní sáàlìsà nǹkan ẹlẹ́ẹ̀kẹfà àìbídáwù tàtàfáwàtù fi khutura dídí àjúra wọn lọ àbíkẹ́dẹ́ pè ní tàtàfáwàtù ó ní tàfáwù dídí àjúra wọn lọ ìpele nípele lọ wà fil khutura níbi ìjáburú níbi aburú níbi ìléwu wọ́n ni qala shaykhuna al-Albani rahimahullahu ta'ala fi hajjati nabi sallallahu alaihi wasallam tírà kan bẹ́ẹ̀ tírà pẹ̀lẹ̀ báyìí kò tó ní púpọ̀ wọ́n bí sàlàyé bí ànẹ́bí ṣe máa ṣiṣẹ́ hajjú tírà yẹn tẹ́bá lọ wọnú tírà yẹn Sheikh Al-Albani sọ nínú tírà yẹn ní page 103 ليست خطورتها في نسبة واحدة فهو بدعة تنوية أن البدع جمع البدع البدع هو منصوب نتوري أن كما وجوه أن البدع ليست خطورتها في في نسبة واحدة ewu bídá ò sí nípò kaná ìdájọ́ bídá yìí ṣe bákaná bal hiya ala darajat bídá ìpele ìpele ló wà ala darajat bàdúhà ṣírkùn wà kúfùrùn sọ̀rí apákan bídà ń bẹ tó yẹ pé ẹbọ ni kúfùrù ní tọ́lọ̀ sàn tó clear kò rújú rárá kò yí jẹ́ yí wà bàdúhà dúnà dàálì wà bàdúhà dúnà ولكن يجب أن نعلم أن أصغر بدعة أن أصغر بدعة يأتي يأتي الرجل بها بالدين hiya muharramatun eré làtúkọ̀rọ̀ kò wájá sí èsì tàbájú ń yọ̀ tó ká máa wí òsì ṣùgbọ́n ó jẹ́ ọ̀nà yà ká mọ̀ kó dá wa lójú dáadáa wípé kò sí bídíà ṣe lè kéré tó bídíà tó kéré jùlọ tí ẹ lè mú wá tí ẹ lè mú wá nínú ẹ̀sìn káàmà pé haramu ni kò sí bídíà tún hasana bídíà tún hasana bídíà kan bẹ tọ́jà kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ torí pé àrẹ́bìnrin kúndùn bídíà ti ń bọ̀ dáadáa wà kúlù dọ̀lára ti fi náà ààdẹ̀ lè rí nǹkan tó wà hasan nínú dọ̀lára wọ́n ni wáyé muharramatu báyà tàbá yú ni káwọn ní àbíjà lẹ́yìn tàbá sú ọ̀pẹ́ bídíà níta ó tẹ̀lé kìí ṣe gbogbo táwọn èèyàn ń pè bídíà òun náà ní bídíà níta mi àkọ́kọ́ wà nínú pé ṣé bídíà ní nǹkan yóò E kò sínú bídíà gẹ́gẹ́ bá wọn kásẹ̀ wọn yẹn ṣe máa ń rò máa wà fi rúbàtì màkúrú kò sí ilé ìtọ́ wà nípò màkúrú nínú bídíà kákọ̀ tó bá yìí kéyìfà wà Rasulullah sallallahu alaihi wasallam àìmọ́mù ṣàfihì lọ ikúnná dáadáa nílọ kúnná tí ètè díẹ̀ pẹ̀lú àìsí tí kìtàlì ìlàzí àìsí sọ tíra yìí ọlọ́run bá sàánú mi púpọ̀ lórí tíra yìí tẹ́rígbà tí ọ̀rọ̀ nàìjíríà tí ọ̀rọ̀ kàjíríà yìí ọmọ kan bẹ̀ ilé wọn ọlọ́run tó wà lẹ́yìn ìbàdàn òní máa ń kírun fún wa ọwọ́ rẹ̀ mo ti kọ́kọ́ yá tíra yìí ní tí ìdára fúnra nígbà yẹn nígbà o wọ́n wò pé àìsí sọ kò sí tíra sílẹ̀ àtẹ́ẹ̀ta táwọn àfọ́ ọmọ sọ fún nípa bídíà fún wa ní sọ mẹ́bẹ́ tọ̀ ní àgbà ìkí kẹlọ kalẹ̀ títọ̀ àdìmọ́mù sáfì wọ́n kalẹ̀ títọ̀ pálí tó pálí mọ kàbí ẹ̀ méjì pálí tó pálí orí mi wá pẹ́ gan lórí ọ̀rọ̀ bídíà àbá wàlá ìsẹ́yìn bá ka ẹ̀sì sọ yóò gbọ́ bídíà yé gan lẹ́yìn owó eléyìí dáwà yàrá sáńdà rú yìí ẹ̀ẹ́sì ní bídíà ni kò síbi tí síbi tí wọ́n rú bídíà láyé láàmì kọ̀rí ní wà láàmì báyìí tí bí ó ṣe wá jẹ́ bídíà èmi ọmọ bí dáwà yàrá ká ti yọ bídíà síbi èmi ọmọ irú kéwù yẹn jídá bá yàbàtà ti yọ kò sí ẹni ẹ̀dẹ́kọ̀ ẹni tí a bá yàbàtà mú wárí ẹni tó sáájú wọn nínú ìròyìn pé àwọn yàbàtà ẹni tó tó sọ fún irọ́ bá yàbàtà tó máa ń pa lórí ọ̀rọ̀ sí sí jẹ́kọ́ mo ní ìpèpè irọ́ rèé nínú pẹ́ pé ìpèpè yẹ gẹ́gẹ́ wọ́n mọ lórí irọ́ àti pé irọ́ ni wọ́n bí pèpè sí ọ̀nà méjèèjì náà ni alimọ́ máa mo ní mọ̀dáre tí fídíò sí ìdí lásìkò àlìmọ́ mamadi àbábà yóò fojú wá dúdú ni ọ̀lọ́gọ́gùn kan mọ ìgbà tí títí bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ nínú tààyé mọ́mù ti mọ́mù mamadi títí ọ̀bá wọn láyé ìgbà wọ́n títí gẹ́gẹ́ fún ọmọ iná pẹ̀lú àlìmọ́ mohammed sá àlìmọ́ mohammed wọ́n kó tẹ̀lé ní àkọ́nù sáàni àlìhíjìrì ọdún ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ìyíjìrà lẹ́yìn sọ́tọ̀lọ́ ọ̀sán àmì sí bá láyé ọgọ́rùn-ún ẹdún ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ikú ànẹ́bì ní àlìmọ́ mohammed ló gbà ẹ̀dàpọ̀ ọgọ́rùn ẹdún ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ìjírò ànẹ́bì kéde kú ànẹ́bì lẹ́yìn ìjírò ànẹ́bì ní tí bíbá ẹwà máa tọ́lọ̀kà ọ̀rọ̀ Ibn al-Muflih kẹ́m̀bẹ̀ tí alimamu ah, Salih Muhammadu Salih al-Mutemi tán gbé wá nínú tíra wọn tí wọ́n fi ṣe sharhu àìkílẹ̀ ń pè tíra náà kéde lágùsọ̀ tíra yìí الشيخ المبدع الأذان المستقنع سيرة هين الإمام الشيخ صلى الله محمد بن صلى الله عليه وسلم رحمه فيه wọ́n ní ó ṣe é ṣe mọ́ṣe gbé wá nìyẹn mo ti gbẹ́gbàgbé jùmlà bọ́rọ̀ ẹ̀ ṣe wá jẹ́rẹ̀ tí wọ́n rántí ẹ̀ lórí ẹ̀tọ́ gbẹ́gbàgbé bó ṣe wá gẹ́gẹ́ ní nọ́ọ̀sì wọ́n ní ó ṣe é ṣe kárí inú àwọn èèyàn tí ó sọ yí pé alimam ahmed kó ìrasí ẹ̀tọ́ ìrọ̀lá máa ní lẹ́yìn tí alìmọ́mù àìṣẹ́fì ọ̀tẹ̀ méjì sàlàyé pé síbí ò sí nínú ọ̀rọ̀ ẹ̀sìn ríbáyìntì adẹ̀lẹ̀ fi síbí jẹun dáadáa ríbáyìntì wọ́n ní àwa lè rí àwọn tí ó sọ pé alìmọ́mù ahmed pé wọ́n kó ìlà síbí wọ́n ní torí ọ̀rọ̀ ìmọ́mù ahmed kan sọ pé a sọ̀rọ̀ wú kúlà mọ́ ìdàtì mọ́ mẹ́bí sọ pé mo kó ìlà gbogbo àdádálẹ̀ wọ́n ní àwa lè rí ẹ̀dá ọ̀tẹ̀ tọ́ba lè bá mi gbé tíra òun jáde láìpẹ́ yìí àṣàhùn mọ́mfẹ́ alàzádì mọ̀sẹ́fìnì tó bá yìí ó wà lórí fóònù ní báyìí bẹ̀sí ní ní táìmù àti pé jáde yóò tẹ́kì táìmù díẹ̀ ni yóò fẹ́ dáwọ̀ tí mo sọ ìdúró tàbí kò ní dájú kàdájẹ́ ní máa ṣe ìgbà mí lọ ìbá gbé jáde wọ́n ní àwọn míì wá lè sọ wípé Imam Ahmad rahim ọmọ ìta aláhẹ́ ti sí bí nítorí pé wọ́n wípé akọrọ òkú là mọ́ ìjà sí so wọ́n wá ní nǹkan tí mamadu sọ kọ́ nìyẹn o torí pé Imam Ahmad ọ̀sọ̀rọ̀ sí bí nǹkan tí mamadu sọ ní pé mo hẹ́ẹ̀tì gbogbo àdádálẹ̀

so tábàbí fẹ́ lo tíra yẹn fún yín àṣírí ẹ̀mọ̀ ìtú fún yẹn ẹni ká kà dáadáa ṣe rí nǹkan gbé wá nínú júmùlà yẹn màjúwùrù náà gbé wá ẹni ká tún màjúwùrù tó wà ń bẹ̀ àbájábà tá máa ń ṣe òjòrò fáwọn èèyàn gan kí ni ẹ máa ń pọ́ mi ní orí so nǹkan alákọ̀ọ́kọ́ nìyẹn ṣe ti rí kúlù bídíà ti kúkúrú ká sọ pé gbogbo bídíà ni kúkúrú nǹkan kan ni kí

àbúmọ́sá al-Ash'ari tó wà nínú sínú jàrí mi èyí wáyé tó apadà rí pé lóòótọ́ ní nǹkan yìí ṣùgbọ́n sábà wípé ọ̀rọ̀ táwọn àbá àti àágì lórí pé tẹ́ bídíà ní àbẹ́ ìṣẹ́ bídíà tẹ́yìn ò lè gbé ẹ̀yà rẹ̀ kó rú ẹ̀sùn ọ̀rọ̀ tí ágímẹ́ǹtì wà lórí ẹ̀gẹ́sẹ́ tẹ́gbẹ́ àrínà àbá àrùsùn ẹ̀gẹ́sẹ́ gbà pé yẹn lè lógan ẹ̀dọ́n kí a sọ́ra kọ́ májẹ̀ bóyá máa pàkà kiri yóò àdíkárí èyàn lè anínà bàbá àsúnà tẹ́ tẹ́lẹ̀ èyàn lè fa tẹ̀síbà ẹ̀dàkùn irú ọ̀rọ̀ yẹn ìwọ́n ní kàfàrà mùsùlùmí káṣẹ̀ wá sọ pé bídíà ní tòótọ́ àlàkọ́ọ̀lì rọ́ọ̀jì eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ náà àbá sọ pẹ̀lú ẹ̀rí tó mú àyẹn tòótọ́ wàlọ́ọ̀yì kò sí àbá àsúnà kan láyé lọ́ba yìí pé ẹni tó wá pàtẹ̀síbà àti wá jáde kúrò ní Islam pẹ̀lú sí pàtẹ̀síbà rẹ̀ níbo ni wọ́n ti wá rí ìròyìn sí ẹ̀ ẹ̀mà bí tó ti wọlé nítorí pọ́ ti gbà ipé gbogbo bídíà ní kúkú àpá ìsí nǹkan rìnlẹ̀ pé bídíà ní nǹkan ní oníjẹ́ kúkú lọ́dọ̀ rẹ̀ tó jẹ́ pé ìpìnlẹ̀ lágbára gan tí ìpìnlẹ̀ bá ti lè wó báyìí gbogbo ìdájọ́ tí ó máa tẹ̀lé náà yóò máa lágbára ni tó pé ìdájọ́ ìdájọ́ ìdájọ́ máa ń tẹ̀lé ìpìnlẹ̀ ni fárúù máa ń tẹ̀lé áṣù ni ẹ̀rí mi gbọ́ ibáyìí sí nǹkan alákọ̀ọ́kọ́ nínú ìpèsè àbájọba sáà nìyí nǹkan tẹ́wàá béèrè ni pé ṣé bídíà tẹ̀ lásìkò ànẹ́bí sọmọ́sọ àbẹ̀bí òṣẹlẹ̀ eléètọ́ dájú ní pé bídí àjẹ́ lásìkò ànábì sallallahu alaihi wasallam báwọn wá là nẹ́bí ṣe bá àwọn tó ṣe bídí àlásìkò rẹ̀ lò sálẹ́bí pé wọ́n kéèkè rí ní àbí wọ́n fẹ́ mọ ẹ̀sìn ọfẹ́ níta rẹ̀ ni ẹ̀mẹ́ jẹ kan ẹ̀mẹ́ gbọ́ ìtànjẹ wọn ara wọn nìyẹn kẹ́ni àà ó méjì kò yẹ wà láwọn ọmọ yóò bẹ̀rù ọlọ́run kò bẹ̀rù ọlọ́run ara ó ní àwọn sọ́ọ́bà ṣe oníbídíà àti láyé àwọn sọ̀hábà wàláyé àwọn sọ̀hábà lè ṣe bídíà wọn àkàlè tó ní bídíà ní ìwọ́n tó bá láwọn sọ̀hábà ò lè ṣe bídíà ó ti gbàgbọ́ pé isma ń bẹ báwọn sọ̀hábà ní kò dẹ̀ sí isma báwọn sọ̀hábà alùsùn ẹ̀tọ̀ jama òfin isma rinlẹ̀ báyìí kankan là kóun bí a ìjẹ́ ju àwọn anẹ́bí ọlọ́wọ́ bá lọ al-ismatu lil àwọn sọ̀hábà lè ṣe kúkúrú àbí ò lè ṣe kúkúrú kódà tó ṣẹlẹ̀ ìbàdà nẹ́bí sọ́lá sọ́lá kú ọlọ́run dàgbọ́ má nẹ́bí kú náà èyí ń kọ́ kí ni yẹn kó tó di wípé abubakar ní siddiq wá ka aya wa ma muhammadun illa rasul qad khalat min qablihi rusul afa in mata aw qutila inqalabtum ala aqabikum tí ṣe parí aya yẹn òun ni ọlọ́run ìbìnrin kọ̀ tọ́ọ̀bù ní ọjà tí àkọ́jọ́ òun gẹ̀gẹ̀ láyé rẹ̀ ọ̀sán kalẹ̀ tí bàbá òun ọ̀gbọ́n láyé. òye báyìí ij'al lana zata anwaatin kama lahum zatu anwaat táwọn sọ̀hábà kan sọ òdàtàwò àhàdì lè kúkù òdàtàwò àhàdì lè kúkù tán sọ kí ni ìdájọ́ ọ̀rọ̀ yẹn anẹ́sọ̀lá sọ wípé Allahu akbar innaha sanan faqad qultum kama qala banu isra'ila li Musa ij'al lana ilahan kama lahum aliha ọ̀rọ̀ táwọn sọ̀hábà yẹn sọ ẹ̀rọ ni wọ́n sọ ní wọ́n sọ lẹ́nu ni wọ́n ṣe níta ilé ọmọ títà láyọ̀ bàtà rí àwọn àgbọ́yé ẹ̀sìn burúkú ókè tí ìyàbá sọ gúrù lẹ́nu ní ìwé ìbàtọ́bá tó ṣe ní iṣẹ́ tí ìyàbá bẹ́ẹ̀ kò sọ́lọ́wọ́ bá ní sùn ó dìbàtọ́bá tó ṣe ní tó ṣe bẹ́ẹ̀ mú ẹ̀rí báyìí àbáyàbàtà ó ṣe tẹ́ àti máa gbọ́ orí gbogbo lọ ní àìmọye ẹ̀rí tàbí bàbá ní ṣùgbọ́n lérè bíyàn nígbà tí ìsáàlàtò aziz tọ́lọ̀ ń sànú wọn nígbà yóò ojú tí wọ́n rẹ̀ kankan bí ojú bí ojú nígbà pa ẹ̀jẹ̀ mú gbó sẹ́ni àbáwá wá lérè ńgbà yẹn ní mọ́sálásí lérè lábẹ́ faranda ṣe mọ́sálásí faranda ṣe

abẹ́ lò bí ooo wọ́n ti wó bí tó ní lẹ́yìn àtútọrọ bí ìdánwò tí ẹran nípa tọrọ bí iná tàbí máa máa kírun abẹ́ tọrọ abẹ́ tọrọ àbá wọ́n hàn wá ní yàrá yé mọ̀ nígbà táwa wá mọ́sálásí tàbí mọ́sálásí àbá ń pa bẹ́ẹ̀ a ń pè yóò ní a ń pè abẹ́ ní nù àbí náàm so mùsọ́lá nìyẹn èyí ò tún lè mẹ́yẹ wọ́ o tún ní yé ó tún kọ́ bá sí mùsọ́lá à ó ọmọ pé yàtọ̀ mẹ́ láàrin mẹ́sìdà sí mùsọ́lá bí so kọ́lọ̀ kó sànú wa àbáwà bá wa ń gbà yẹn láti wá ná kọ́ṣà wa kí ni bá bá jẹ́ ṣẹ́wà pọ́njẹ́ wọn ti kí ni wọ́n fẹ́ ná kọ́ṣà wa gan ìwà kún wọn fẹ́ béèrè béèrè ẹgẹ́ bí ọmọ kéwúsà fáà ni ẹgẹ́ bí ẹ̀kọ́ àwọn ti rí tẹ́bá mọ ìmọ̀ta hàn wọ́n ní ṣùgbọ́n lè gbà ẹ̀ àwọn tẹ́fẹ̀ ń wà ládùúgbò ẹ̀yìn ni mọ́mọ́ ìgbà míì náà èyí ti mọ́mọ́ torí pé tàbá bẹ̀rẹ̀ tó ṣe méjì tàbá tó bẹ̀rẹ̀ tó máa ṣe bí ẹ̀hàn láàrin ara wa báyìí ta alùpàfẹ́ lura wa rédèrè dé àwọn mọ̀ dáadáa alùra wa rédèrè dé gbà mí gánbẹ̀ ń gan torí pé láàrin ara wa gan náà ẹ̀hàn gan náà ni wá náà Ah, àdánlé àdáńtà náà ní ká máa rán túnmọ̀ àwọn èèyàn ẹ̀dàmù tó rẹ̀ pọ̀lá àwọn ìwéṣẹ̀ ìgbà sílẹ̀ súnà tó yẹ pé ó nira báwọn èèyàn láti bàtẹ́rẹ̀ tẹ̀lẹ̀ ìwọ́n tó rán dúkùn ó tẹ́jú gan wọ́n ti gbà náà alọ́kùn òtún wá orí orí orí kò ọlọ́jà tó dá lọ́wọ́ kọ̀ mọ́bẹ́jì polówó ẹ̀ sẹ́rí gbogbo nǹkan tọ́nà bàlẹ̀ gbogbo oore pátá lọ́wọ́ tuntun àfájàbàtà alákọ̀ọ́kọ́ oore kéwú ọlọ́run ní kó bá kò sí lára àfá tó bá yẹ pé àfájàbàtà mọ kéwú kàtẹ́nìkan ọmọ rí láwùjọ ìní àtàgbákò ẹlẹ́ẹ̀kejì àfá ò tó wá ní ahán tábà bá ń sọ̀rọ̀ báyìí àfá èmi ìgbà mí sẹ́rí kódà tábà kú ní mọ̀házọ́rọ̀ tàbí tàbí mọ̀ṣe mọ̀házọ́rọ̀ ní kúrú kúrú gbàmù wàláì èmi èlé gbọ́lẹ́jọ́ mo fi ọlọ́mà

àníjà lálà ní àìmókìkẹ̀ àìmúmíkì àìlì jẹran torí pé ẹran tán pa ń pàtàkì obi ọdún kan rẹ̀ kèfèrí làwọn ti ń pa ah, àmà wọn ti ń pẹ̀rẹ̀ rí o fún ayé ti ṣe ọmọ ìjọba ní pẹ̀rẹ̀ òun kèfèrí so ìkẹ́ wá ń bẹ tó jádọ̀ pàtà nínú wa nínú wá mẹ̀yẹn ẹran tó bá gbé wá nìkan ìgbà tó bá gbẹ̀rẹ̀ wá nìkan làmọ́ alẹ́ òun gẹ́ kí pẹran bata àtòun náà ń dọ́gbọ́n ní kìí pẹran gẹ́ adéka máa ń ẹ̀wọ́n kan ìlú ajé bísẹ́ẹ̀sì bára máa ń jẹra nígbà yá tó máa ń jẹ ní pé tábàrí bá ti wa àmọ́ ń pa àwọn ewúrẹ́ lẹ́kọ̀ọ́ kábàyì nígbà wọn làmọ́ rẹ̀ rẹ̀ jẹ torí pé gbogbo ẹran tó bá pa ń pàtà àbíkẹ́ mẹ́rin tó pa ẹ̀dàkùn torí ọlọ́run àìjẹran àìmú mílìkì àìlò síbí ẹ̀dùn ọ̀rọ̀ báwọn dín ṣe síbí gbà wọn ẹ̀rọ báwọn dín ṣògùn gbà wọn nígbà kan ti mọ̀ wá ní ọba tó ń ṣe síbí gbógun wá àsìkò gba àwọn ògùn téèyàn tó àwọn ògùn ní olómi ọba tó ń ṣe síbí mọ́ wá àwọn ọba tó yọ síbí sọnù àbọ̀wọ̀ ni yàtọ̀ láàrin síbí àti ìdérí ògùn tí ẹ bá yẹ pé nǹkan bá ń ṣe èèyàn ní ọpọlọ kí ni yàtọ̀ láàrin síbí ẹgbẹ́ òfin nǹkan ní ìgbé nǹkan tó ẹnu náà ni wọ́n ti dààmú làkáyé wa gan-an ààlè jálúrò wà lọ́ì ẹwò ọjọ́ tí wọ́n ní tíbí di bídíà ìjọba ní tíbí di bídíà èmi ò sí lẹ́jọ́ ẹ̀mọ́ wà lẹ́kọ̀ọ́ jọ tí mo dé báyìí nẹ́bá ní àbá sí di bídíà ní òun ní àpóòlẹ́ ní wọ́n kẹ̀ tó fi jíbẹ̀ ọba mú mi lára balẹ̀ ọba wọn tá tọ́lá mú mi jókòó pé àwọn ìsáàbì ti sàlàyé rẹ̀ di bídíà ní nẹ́bá tó pọ̀ àbá wà láì báyìí tó pọ̀ báyìí mọ̀

àwọn kọ̀wárìjì pèfèrí ni wọ́n nǹkan mẹ́rin láti mọ́kọ̀ tíra lórí máa ẹni ìgbà tó mọ̀ bà lè kíra wá sànú mi bíṣọ́ọ̀bù mi wọ́n gbé tíra ìwọ́n fi apá ẹtí mẹ́rin lè kọ tíra ní ẹ̀kọ́ púpọ̀ ni ó tó mọ̀ pọ̀ ọlọ́mọ mo ní ẹ̀dá pẹ́ máa fẹ́ bá ní tíra mo tún sọ wíyí tí wọ́n mọ jàbàtà tó bá ní tíra ẹ̀ lọ́wọ́ ìwọ mo ní ẹ̀mẹ́lọ́n kọ́lọ̀ fún mi láàyè kí n kọ tíra míì láti ṣe ó ní wọn èèyàn gbọ́dọ̀ fún tẹ́kàsì yíò ti yẹn pé inú tí àléyàn kan láyé níyàn dúkú rẹ̀ ẹ̀dọ́kọ̀ ẹsẹ̀ lẹ́rì ní bá kú èmi tí kọ́kọ́ bọ́jẹ̀ fi ṣẹ́ra àwọn jàbàtà ni wọ́n lò ó èmi ò ọ̀nà màbúbèjì náà tàbí màbúbèjì náà wá rí pé kódà wọ́n bá gbé kọ yẹn sí gan ó yẹ kéèyàn gbẹ́ni ẹ lọ pé ó kọ̀ tèmi ló gbé sórí síra burúkú báyìí ìròrí burúkú nǹkan alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tá a fàjà bàtà ń pèpè sí tó jẹ́ ìpèpè irọ́ nítorí kápá yìí léèrè lẹ̀ tó jẹ́ ìpèpè irọ́ òun ni kí èèyàn máa pe bíbí àmì ẹbọ kékeré kéèyàn ní ó gbìyànjáde lọ́dọ̀ àbájàbàtà àṣírkùl asghar àti àṣírkùl akbar méjèèjì ìdájọ́ kan náà ikọ̀ gbóga jùta lọ nínú méjèèjì wọ́n gbà wípé méjèèjì yẹn ìdájọ́ kan náà ni now kí wá lè rí wọn rí ẹ̀rí kankan kò sí ẹ̀rí kankan wọ́n wà lọ mú ọ̀rọ̀ al-Imam Ibn Taymiyyah nínú Majmu' Fatawa ọ̀rọ̀ tán lọ mú yìí wallahi ìkẹlẹ̀ kan tí Ibn Taymiyyah sọ nìyẹn Imam Ibn Taymiyyah kan sàlàyé àyà inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha' kéèkà àwọn ìkaná sọ bẹ́ẹ̀ àwọn tó wá lẹ́yìn wọn náà àtàwọn tó sáájú wọn náà àwọn náà sọ lọ́rọ̀ sínú tẹ́lẹ̀ àsọ lórí ayà yẹn kódà nínú alkọ́rin mùfí tó fi ṣẹ́rù kìtàbí tàbí títí Muhammad sọ́lẹ̀ ìtẹ̀mí àwọn náà sọ̀rọ̀ yẹn pé sẹ́rí àyí sọ̀rọ̀ tàbí ìtumọ̀ ní pé gbogbo ẹbọ ló kó sínú ayà yẹn ọlọ́wọ́ bọ̀ ní kò ní gbogbo ẹbọ jìyàn àjẹbọ tí Ibn

wallahi Ibn Taymiyyah rahimahullahu ta'ala ní majmuu fatawa lójú fún rẹ̀ wípé ẹbọ méjì ni al-akbar wal asghar ọwá ní al-akbar yukhriju min al-millah ẹbọ lálára ń gbìyànjú àdókò ní islam ṣùgbọ́n kékeré la yukhriju min al-millah òun ò kí ń gbìyànjú àdókò ní islam ní majmuu fatawa náà lọ́wọ́ ẹ̀wọ́n ní Taymiyyah sọ̀rọ̀ méjì nù àwọn awele tọ́lẹ̀ nígbà mọ̀ nípa sọ̀rọ̀ méjì ẹ̀yìn ó ń ọsọlọ tọ́lọ̀ ó ndị nìyẹn bí ó ń tó gbé ẹ̀jáde kó ní ìsìlámù nílẹ̀ ẹ̀ farabalẹ̀ kásíra ni ọ̀sọ̀rọ̀ méjì kankan tó ń àwọn gbé wá sáwùjọ wa yìí onígbàbàjà gbà yìí pé téèyàn bá fẹ́ kírun ẹ̀yìn dì sí bá fẹ́ kírun ẹ̀yìn ọjọ́ tọdún àwẹ̀ ni tọdún léyà ni kan gbogbo ẹnikẹ́ni tó bá ń kẹ́kọ̀ọ́ islam tó bá ń ka kéwú tó ka kéwú tó lọ lé kéwú títí ń ka tíra ẹ lè bá pàdé nu tíra kan rí láyé pé àájẹ kábàlẹ̀ ọ̀kan ní ọmọ àbájá bàtà kan ó ní padà kúrò mẹ́rin o bàtẹ́ mi àti ẹ̀wà pàdé ní Ìbàdàn ọwá ni alimamu saukani sọ bẹ́ẹ̀ nínú nínú àwọ̀tọ́ onígbé nínú àwọ̀tọ́ imamu saukani sọ bẹ́ẹ̀ onígbé wá ọwá gbé wá wàláì láàrin wákàtí méjì àtàkì nínú àwọ̀tọ́ rí kìtàbùlì ìjẹ́ ìnáà rẹ̀ kìtàbù sọlá bábù lè jẹ́ yìí náà lè káà jáde ẹgbẹ́ mú ti bẹ̀ àrínáwù sàkà ní mú ọ̀rọ̀ mẹ́wàá wá lórí ọ̀rọ̀ tábàrà ìdẹ́yìn kò sí kẹta bẹ̀ tí wọ́n sàkà ní sọ wípé ọmọ ẹ̀nà àwọn ọ̀sẹ̀ lọ́pàá tẹ̀yọ kan mo ní kọ̀tán wáyé kọ̀tán ẹ̀ wo rọ́ wíwá yìí ọba tó fò fẹ̀ sẹ́rù àmúwápọ̀ tí ṣe kù sọ́lì ìdè níbi ṣe ẹbá tó ń ṣe sọ́lì ìdè níbi ìrọ̀kún ìyẹn ní ìṣẹ́ sọ́mbẹ̀ ní wípé ìdájọ́ kábàrà yọkan ìdájọ́ kábàrà méje àti márùn yẹn méje láwọ́kọ́ máa lẹ́kejì yẹn súnnà ni ẹni tó bá gbé jù sílẹ̀ tàbí kódà ẹni tó bá màmá gbé àwọn súnnà sọ̀lá jù sílẹ̀ tàbí ìrùn rẹ̀ ọ̀bàjẹ́ tàbí ákìlì sọ̀lá sùn ìrùn rẹ̀ so àwọn wá ní tò àjẹ́bẹ̀ ìkàtà ìmọ̀mù ṣẹ́fọ́nì àgbẹ̀tẹ̀mí ọ̀hábẹ̀tẹ̀ sọ́lá àgbẹ̀mí náà sọ pé kí a máa ti kábàlẹ̀ ọ̀kan mọ́ ní wàlá èdè yé ní rárá tí wọ́n sì yí ẹ̀rí ẹ̀dá mú torí ọlọ́run ọba ókè ní ti mọ́ gbà wípé káṣe sọ̀láṣì káṣe duwáwìlì kìtà mọ́ gbà wípé súnnà ní lórí ìrun ẹni tó bá sì sọ̀lá duwáwìlì kìtà kalẹ̀ lórí ìrun sẹ́gbẹ́ dájú ọ̀rẹ́ ní pé kódà kọ́ màmá sẹ́gbẹ́ òun rẹ̀ ọ̀bàjẹ́ ṣé ó túmọ̀ sí pé duwáwìlì kìtà ò sínú ẹ̀sìn nítorí wọn sọ ní wípé kábàárà méje márùn-ún ò sí nínú ẹ̀sìn ṣé sọ́lù tèmi sọ pé súnà ní ẹ̀ ìdájọ́ súnà ní tó rinlẹ̀ wọ́n ní méje lákọ̀ọ́kọ́ márùn lẹ́ẹ̀kejì súnà kí ni wọ́n pè é tiẹ̀ kí ni bàtà ń pè náà tálọ́mọ bàtà ń pè náà ó ní kò sí ni ó ní nǹkan yẹn káṣe kábàrà méje lákọ̀ọ́kọ́ káṣe márùn lẹ́ẹ̀kejì sọ́kùtàlì tèmi ní súnlẹ̀ ṣùgbọ́n lájọ́ àwọn súnlẹ̀nù sọ́lá ní pé kódà bí yàbá máa mà fojú lẹ̀ gbé sílẹ̀ tí ò bá ṣe èèyàn rẹ̀ ọ̀bà jẹ́ ṣùgbọ́n tí yàbá ṣe òun ló ṣe kí ni òun lọ́dà ìwọ́n bá fẹ́ sọ̀tọ́ kí ni ṣe ẹ̀rọ mi sí ìkẹ́kẹ́ ńlá méjì sọ irú àwọn nǹkan yìí àwọn ọ̀rọ̀ tábàjàbà tá máa ń pa tí wọ́n fi ń da dáwà rú máa wọ̀nyàn lọ́wọ́ so bẹ́ẹ̀ náà ni inú ẹ̀ ni pé ìkómọ bẹ́ẹ̀ bá bímọ lọ́jọ́ keje ẹ̀ gbọ́dọ̀ pé àwọn èèyàn sí ìkómọ yín kí lẹ́ṣe ẹ̀ẹ́dà pẹ́ ẹlẹ́kọ́ sínú fíríjì a ní kí rẹ̀ rẹ̀ kò lẹ́rìí pé a lè kó sínú fíríjì àdíkẹ́ pé báwọn yẹn ládùúgbò kí rẹ̀ rí yẹn kò lẹ́rìí kankan o títí dò ní àbájàbàtà dúró lẹ́nu láti sọ yìí ẹ̀rí tó ní ká kó ẹran sínú fíríjì àtẹ̀rí tó ní ká pẹ báwọn yẹn ládùúgbò báà lè pè yàn sí afẹ́fẹ́ mú wa ṣẹ̀rí lórí ọ̀rọ̀ ẹran fún ma Ànábì sallallahu alaihi wasallam mú kẹ́ ní ká pa tí sámúrọ̀ sámúrọ̀ tó kùn júndùn tó gbà wà lábẹ́rẹ̀ nàbí sọ́lọ́sọ́lọ́ ó ní kúlù mùláàmì rọ̀hílẹ̀ tó fi àkíkọ́tì tóṣùpá wà ní ìyá ọmọta bí ìyí wọ́n yóò sánmà wọ́n yóò lọ gbogbo ọmọ pátátá bá bí sílé ayé a ti ṣe sábà bí ìgbáyé gbádùn rẹ̀ nínú ọ̀rọ̀ tó lálàáfíà jù nínú túnmọ̀ rọ̀hínà sábà bí tí fi gbáyé gbádùn tí àwọn orí ayé fi máa tí ó fi máa fi bá tí òfin méjì mọ́lẹ̀ fún òun ni ká fẹ́ràn fún lọ́jọ́ kejì ọjọ́ tó bá bí

ọ̀nà tánẹ́bì ní kágbà sí ẹran yẹn kódà tó bá jẹ́ pé jàbàtà lọ́mọ́ lè dáhùn rẹ̀ inshallah mo promise ẹni 5000 naira kò sí lọ́wọ́ mímí tẹ̀tùmá lọ lé mọ́ mú wa tọ́ bá gbà wọ́n ó lè gbá láyé láyé jàbàtà ọ̀gbà kó tó níbẹ̀ kò sí ẹ̀rí fún ni ànẹ́bì kan sọ pé ẹpẹran fún lọ́jọ́ keje ẹfá rí fún ẹ̀dẹ̀ sọ́dọ̀ kọ ẹran yẹn ànẹ́bì ọwọ́ sọ báyìí ṣe ṣẹwárí ṣẹ̀rí àti wá kọ́ wa bá ṣe máa lò pẹ̀lú nǹkan báyìí

in tó bá jùlẹ̀ ní bọ́rọ̀ gidi yọ́ ma wà ní mútọ́lápù ẹ̀bẹ́ wọn gbọ́dọ̀ dé tó lọ́wọ́ bàtà nẹ́bí òde àyàbí bá rí dẹ̀lì so inú nǹkan tó wọ́n jùlẹ̀ ní bọ́rọ̀ gidi ó ní báyìí ṣe rán wà wọn àdè wá a máa ha báwọn èèyàn ládùúgbò ó ti dè a wá lè pín báwọn èèyàn sọ pé ó ti dè wá pé ìṣẹ́jú tagbọ̀rọ̀ sí lórí ẹ̀rọ ẹni a bèèrè pẹ̀lú tó dè wá lórí ìṣẹ́jú nítorí pé èmi ọ̀gbà làkáyìrẹ wọlé ọ̀bá ní òkú nígbà tí kéjà ìjẹ́rẹ̀ mi lọ́wọ́ bẹ́ẹ̀ lò ní kíná tó ọkọ̀ kẹgbẹ̀mí kèbè lórí tẹ́ ni kódà àwátì ẹ̀mí yóò sára ni tẹ́rí ẹ̀rọ bá ti pé tí àbàtà bá ti pè ní kèbè rí ẹ̀dá kan sá ẹ̀dá forí kalẹ̀ máa dúpẹ́ mọ́lọ́ pé mùsùlùmí kiri ni mí orí mùsùlùmí lòun máa ń pè kèbè rí tọ́lá inú nǹkan tí máa fi padà kúrò nínú ti lẹ́kọ̀ọ́kún lónìí báyìí àti kúrò àwọn ṣe èyí ó ti lẹ́kọ̀ọ́kún lónìí báyìí kí ni kó wùn ọmọ èjì wọ ọlọ́yà ọmọ ẹ ti di gèbè ní ọmọ yẹn wọ́n láti wọ́n láyà wá bá mi ní sùúrù àwọn àlọ́ ti sáyà gbógun ti sáyà ti pọ̀ jù súnà wọlé ẹ̀ká yìí mẹ̀tí tàṣòtò sí nìtì bídíà wọlé ẹ̀ká tó gbòjì náà tó gbòjì tí ẹ̀ bá bẹ́ pẹ́pẹ́ ìpẹ́pẹ́ pẹ̀lú òdodo ma parọ́ má wọn èèyàn má tu so yíwa yìí now yọ́wà ní kò sí tẹ̀lú ìrà lórí tafiyi yìí ti fi wálẹ̀ awa àwọn ni hadith kan hadith ma dada ni o na ma hadith yẹn al an 40 hadith mùkọ́rọ̀rù àwọn ọmọ nílé kéwú ni kò yíra ní hadith wà ń bẹ́ anábi sọ́lọ́sọ́lọ́m sọ wípé inna Allaha farada al-fara'id fala tudayyuha dájájú ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala sí àwọn kẹta lọ́rọ̀ yẹn lè lórí ẹgbọ́rọ̀ ráláre wa hajja hududan fala tantahifuha ọlọ́ọ̀bá àlékẹ́ládẹ̀ gbé àlàkalẹ̀ lórí àwọn kẹkẹ́ ẹgbọ́dọ̀ débi àwọn àlẹ́ ọlọ́ọ̀bá wa harrama ashya'an fala tab'athu anha فلا تعتدوها وهدى حدودا فلا تعتدوها وحرم أشياء فلا تنتهك فلا تنتهكوها ọlọ́ba àdẹ́gẹ́lẹ́ pé àwọn àlàkákalẹ̀ ẹgbọ́rọ̀ tàbí àwọn àlàyé wàhárọ̀mà àṣíyá àṣàlátẹ̀ntẹ̀ ìkúhà ó dẹ̀ sí àwọn kẹkẹlẹ́ èwọ̀ fún yín ẹ ò gbọ́dọ̀ débi àwọn èwọ̀ ọlọ́ọ̀ba ó túnmọ̀ sí pé àwọn nǹkan mẹ́ta yìí ó pàtàkì àwọn nǹkan tọ́nà ọba àlejò láti lọ́rọ̀ èèyàn ẹ mára láre àwọn nǹkan tọ́nà ọba àlejò láti ní àlà ẹ gbọ́dọ̀ tayọ àlà ọlọ́ọ̀ba lórí ẹ̀ àwọn nǹkan tọ́lọ̀ bá lékẹ́ láti léwọ̀ ẹ gbọ́dọ̀ débi àwọn ìwọ̀n lọ́wọ́ ó wá ní wa sakata an ashiya'i rahmatan lakum ghayra nisyani ọlọ́run bá wá dákẹ́ lórí àwọn nkẹ́kẹ́ ọlọ́run ti ṣẹ̀kẹ́ fún yín ni ọlọ́run ọ̀gbàgbé fala tab'athu anha ẹ má wá gbèrè àdẹ́wò débẹ̀ ẹ má wá di tọ́lọ̀ bá lékẹ́ lá bá dákẹ́ lórí ẹ̀ ẹ nínú àwọn nǹkan tí ọlọ́run bá wá dákẹ́ lórí ẹ̀ tánàbí dákẹ́ lórí ẹ̀ òun ni bá ṣe fi ẹran kó ma tàbá ànábì dákẹ́ lórí ànábì ní kápá ni àwọn àfáà ní gbogbo ń tánà ìbá fi dákẹ́ lórí ẹ̀mẹ́ yẹn a jẹ́ pé al'amru wasi'i tí ìsá ìgbàláyé wà fún kálùkù kó tí ó bá ṣe wù ó láti má ṣe tọ́ta kó ṣẹ̀ríà níbẹ̀ so ìwọ́n tó bá fẹ́ kó sínú fíríjì o lè kó sínú fíríjì wàhálà tí ẹ̀rí yẹ ìwọ́n tó bá fẹ́ pín máwọn èèyàn ládùúgbò o lè pín máwọn èèyàn ládùúgbò ìwọ́n tó mà ní òṣèdá káwọn èèyàn jẹun kájẹ̀ wọ́n tó bá yìí fẹ́ ṣe tó bá fẹ́ pín tútù náà ní pín tó bá fẹ́ ṣe ṣe wọ́n tó bá fẹ́ ṣe tó fẹ́ ro àmàlà àti sẹ̀mọ́sì àti ráìsì káwọn èèyàn wá bọ́ jẹ́ eyín náà dáa eléyìí tí mo sọ yìí òun ni mo kí àwọn àbá wa o alájẹ́tù dáìmà àwọn yìí máa ń kóòtì ẹ̀dáadáa o àwọn alájẹ́tù dáìmà máa ń ṣe wọ́n lè ṣe nù bàtà wọn bẹ́ẹ̀ kódà wọ́n ní àwọn àgbàfà ṣẹ́kọ̀ọ́ ayúdèmí náà fi rinlẹ̀ bẹ́ẹ̀ àwọn àbá fi rinlẹ̀ yìí pé káṣe kó ma ká pé àwọn èèyàn kan wá jẹun bẹ́ẹ̀ ò sínú kákàtàkùnúnà kódà káṣe wà sí ilé òkúrú torótóré ní ẹ àwọn àbá ní kẹ́ẹ̀má ṣe wà sí ilẹ̀ èèyàn lè ṣe wà sí ilẹ̀ kò sí ilé òsì lè ṣe wà sí àyàfi bí ọba jítọ́ kákójọ wáàsí ò lásìkò ọdá ọjọ́ sunday tí wọ́n ṣe wáàsí ò kí ni lẹ́lú ìgbèríkà máa ṣe wáàsí lọ́jọ́ sunday ọya tí wọ́n fi ń dè wá pé a lè ṣe wáàsí nìkan àyàfi kí ni lẹ́lú ti ẹ tó fi ṣe wáàsí lọ́jọ́ sunday àwọn ọ̀wàṣe làwọn àfáà yọ kàmà sọ tó láwọn nǹkan yìí làwọn tọ́jú pé àfáà gbé wájú wa àbá ní kò sí nǹkan tí ń jẹ́ public nìkan public private àti secret nìkan tó ń bẹ kọ́nà bí sọ wípé àìlínú anábì ní àìlínú ah, ànìkà ẹ pariwo nìkà wù síta àbá ni àwọn ọmọ yẹn ń ṣe public nìkà àwọn ọmọ yẹn máa ń ṣe public nìkà. wọ́n ní sẹ́yìn sẹ́yìn máa ń sẹ́yìn kọ́nà ìdílé ká pariwo èèyàn máa ń ṣe ní private. ẹ̀jẹ̀ nàdá sábà ti pè nǹkan ní sábà ti ní kẹsẹ̀ ìlànà nǹkan ó ti kú òní private ó di public tó bá wá rí àwọn nǹkan kan tó fẹ́ takò báwọn yẹn ṣe fi ń ṣe nìkan yìí takò àwọn nǹkan yẹn tí ò bá tún ní súnà ìgbà pé public nìkan ẹ public nìkan lẹ́yìn olè mi ti ń bọ̀ kí ni ẹ̀sán mọ̀ takò làkà yìí ní pẹ́dà fún nìkan àtàtún bẹ̀ tó ń public nìkan wọ́n wo tíra gbogbo tíra fíkì pátá èmi ò public nìkan bẹ́ẹ̀ èmi ò sì rá àbá kẹ́kẹ́ tó takò public nìkan eléyẹn terminology ìjàbàtà ni tẹ́bá ti bóyá tó ń ṣe public terminology rẹ̀ so kọ́lọ̀ bàbá dáhùn kó sànú wa ilé ìgbà pọ̀ nínú àwọn èèmà wọ́n gbé wá sádùgbò èèmà wọ́n gbé wá sínú ìlú tó fi ń kà fọ́rọ̀ àwọn èèyàn káàkiri wíwá yìí tó ẹni tí ò bá lè rí lára wọn èèyàn tí ò bá ti sí lára wọn tó ó mọ̀ pé ní kéfèé tó ilé náà ní díẹ̀ nínú àwọn nǹkan tábì mọ̀ wípé dáwà tí Muhammadu Ali Jabata tó gbé wá sáwùjọ wa ìdáwà ọ̀rọ̀ ni tò ká parọ́ máwọn èèyàn tó jẹ́ báyìí dé ká dẹ̀ parọ́ mọ́ ọlọ́wọ́ bá àtànẹ́bí sallallahu alaihi wasallam ká parọ́ mọ́ àbá fún náà èyí tí ò nínú tíra àwọn àbá ká máa kápá wo èèyàn tábá wá gbé tíra ẹyẹ wò èyí máa ń sọ pé ẹ̀kí nígbà máa ń fi mí lọ́kàn balẹ̀ pé tẹ́bá ní jẹ̀bà tábá tọ́ ka tíra àbá fún nìkan ẹ lọ́ka wà lọ́yìn tá àbá ń sọ fọ́ nìkan torí èyí ò níbi tí dàbà ká tó ti ju àwọn àbá fún

wàláhì so kọ́nà bá kọ́nà kó sànú wa rọ́pọ̀ gidi gan rọ́pọ̀ gidi gan so ó dá afáfá àjàbàtà tó bá yẹ kí wọ́n bá ń bẹ́ ilé sango àti wọ́n mọ́gbọ́n ti yọ jáde nígbà tí nígbà tá a dé mọ́gbọ́n ti yọ jáde pé ọ̀rọ̀ burúkú yẹn bá fún lé àbá ti so formula dodge yẹn wọ́n ti wọ́n mọ̀ pé wọ́n ó jíṣẹ́ fún yín náà tọ́ba dé ẹ̀ẹ́dì ń tara ẹ̀ ẹ̀ padà gbélé tàṣọ yìí náà ẹ̀kú máa ń gbọ́ tẹ́lá bá yìí sàwọn gẹ́ẹ̀sì àwọn àpéjọpọ̀ nínú mọ́sálásí wọn ní abẹ́ abẹ́ bàrágà yẹn

kí a má ṣe ẹ̀hànà súnnà dìgbòlúgi súnnà kí a má ṣe o rẹ̀báyìntì eré ìbáyé ilé súnnà o ẹ̀jẹ́ kí n sọ kí n sọ fún yín lónìí yíó ń gbọ̀n àti tòkòtò kọ́là fi máa rí súnnà o ara súnnà lọ́wà ṣùgbọ́n èyí ń kọ́ àdìsọ́kànyàn manhajì kí ń tẹ̀lé àtàdìsọ́kà tí ń pèpè sí àfi máa rí súnnà pẹ̀jọ́mà èyí lè dárò gbà sí ó gbé sókòtò rẹ̀ ó àwọn boko haram ẹ̀ẹ́rì wọn náà báwọn náà dáàrùn gbàsí àrí àwọn ICC náà àwọn náà ń gbé so sọkótó kẹ́yà gbé lóòdò kó dáàrùn gbàsí kò sẹ́ni tí ó lè ṣe tọ́lá ti lè rí àdéhùn tó wà fún tọ́lá sì ní kó lé pẹ̀lú àyíkù ó lè ṣe àìmẹ́yẹ lórí kọjá sí títí dáàrùn gbàsí kẹfẹ́ bàbá yìí ní ilé sókòtò torí kó rí kódòdó ní ìlànà yẹn so ní o túmọ̀ sí tẹ́lẹ̀ wá di àlùsùn náà tẹ̀jẹ̀ máa ń tàbí máa lùsùn náà àlàkídà wal

kò dẹ̀ nígbàgbọ́ sí lámìọkùnrin àdíà kò ní jẹ́kàn náà wọ́n sí ìta parí pẹ̀lú pé ẹjá sọ́ra fáwọn ẹlẹ́gbẹ́ o àwọn ẹlẹ́gbẹ́ náà ń bẹ láwùjọ wa yìí tọ́lẹ́ pé ìpẹ́pẹ́ wọn wọ́n pẹ̀lú lọ sí ẹgbẹ́ wọn wọn àpèlè sínú kìtàbà sí súnà ẹni tó bá jẹ́ ìkẹlá rẹ ẹgbẹ́ wọn ni wọ́n máa nífẹ̀ẹ́ òun wọn bá ṣe òun yóò sì máa ṣàǹfààní fún bẹ́ẹ̀ wọn bá ti lè sínú ẹgbẹ́ wọn wọn à ní ṣàǹfààní fún wọn rẹ̀ nípa ṣe. ṣé bá ti so oníṣẹ́ lọ́jọ́ yìí àwọn masáyé tí wọ́n wà níkàlẹ̀ níjòkó nígbà yìí náà wọ́n ní àwọn tàǹdì pọ̀ àwọn àfikún lórí ọ̀rọ̀ fún ẹjọ́ yìí eléyìí tí ìbára tí sọ̀rọ̀ débẹ̀ wọ́n dùn fún wa síwájú ká tó lọ sí ìbéèrè àti ìdáhùn hádà wallahu a'lam وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته

ẹ má dùnú pé ìfẹ́ sọ̀rọ̀ náà tó àfáàsà tí mo fún wa sí iye owó tòní mo wà nínú ẹni tó sáyà gbangba pápá wá sí ìbàdí. ṣé ilé tí mo fúnra wẹ̀yìn owó lè bá pàṣẹ lọ́jọ́ yìí. ọlọ́sẹ̀ ní kébí sáà dáko ìdàbàtà tó sì lẹ́yìn lọ pépé. inú mi wá dùgbẹ́ ni mo wà yìí àdúgbò mi ní láti kékeré. orúkọ tèmi ìyòwú tí mo fẹ́ yọ̀ wá sí mi.

àmọ́ sẹ́yìn àlọ́ sí àwọn obìnrin kéjì àti obìnrin pé sọ pé ìjọ òun wọn ná tàbí òun wọn ná ọ̀rọ̀ yẹn wá sọ́ni lórí mi òbí tí mo bá fẹ́ sanwó ọmọ iléèwé gbogbo wàhálà sí ìmọ̀ ọ̀sẹ̀ ọ̀rọ̀ yẹn wá dábàá pé ní wọn ná ọ̀rọ̀ yẹn wá sọ àbí nínú dẹ́lẹ́ ọkùnrin nọ́mbà àfáà tí a wá nígbà tó ọkùnrin nọ́mbà àfáà ìbò ní ilé wọn ṣe tí mo bá lọ́dún ọ̀rẹ́ rí pé tí wọ́n tẹ̀lé sí ayé wọn náà bàbá yóò wọ̀ náà. Ṣé ayé wo tẹ́lẹ̀ ní àwọn tó aṣọ wájọ yòókù kọ́ pa lóṣù tó bà tó bà? Àṣé ẹ̀rọ kọ́ọ̀bù nílò ni mo ti gba fóònù ọmọ mi lò. Tí wọ́n tẹ̀lé sí ayé wọn ní bàbá yóò tó ó ní bàbá òun tú bí ní ilẹ̀ fẹ́wò onílò kàbí. Màmá yìí tẹ̀lé wọn náà kọ́ ó ní màmá wọn lọ lé ìwádìí ṣe fọ́ ṣùgbọ́n ayé ẹ̀ nínú. Ṣẹ̀wá ni lóde ẹ sọ̀rọ̀ lónìí, ẹ fi fẹ́ẹ̀sì wà lọ́wọ́ mi. Ojú oṣù kan lọ́wọ́ yìí, yàbàtà kú mi. Ṣẹ̀wá lè fi tó kú yẹn, tí ò bá sọ̀rọ̀ kàmí lè ní fáàtì yẹn. Gbogbo ọ̀rẹ́ mi tó wà ládùúgbò yìí lọ́mọ ni mo yàbàtà. Ó ti lọ́ọ̀dì káwọn ẹ̀fẹ̀ mẹ́fà mi. Ìyọ̀ yìí tó. Níbo wọn láwọn ọgbọ́n fún ọmọ ṣiṣẹ́, ẹ má dúró àpá ìṣẹ́jú méjì náà ni. Ọ̀rọ̀ ọdún ọ̀rọ̀ ní Láti ṣẹ́ báyìí, làbàtà ń bójú mọ́tò tèmi ibo ni mo lọ onímọ̀ sọ̀rọ̀ bàtà àtẹ́sọ̀ sọ́ọ̀bù mi tó wà lẹ́kẹ̀ẹ́ ìyá yín mi táàtà kẹ́sẹ̀ẹ̀sì nígbà náà táàtà fíìm táàtà orin inú sọ́ọ̀bù yẹn kà bàbá jàbàbá lórí ìlú bí iṣẹ́ wo tẹlifíṣàn rèé gbogbo ọdún tí ìṣẹ̀lẹ̀ bàbá lórí ìlú ọ̀wọ̀ tẹlifíṣàn yàtọ̀ tó ń dẹ̀ sọ fún ilé náà tàkẹ́sẹ̀ẹ̀sì mọ́ mo máa ń sọ àtàkùn àti ìṣòro ẹ̀jẹ̀ kí ìṣòro nígbà náà gbogbo rédíò tó wà fún ara ṣe ṣe jàbàtà lọ wọ́n lé ó wá mọ̀ pé mi tó bá láti dá ká sí nípò wà tí wọ́n ń wọlé ó wá ní tó wọ́n náà bóun tó wọlé ní o evidence ló múlọ́wọ́ ní o ní pàṣẹ fẹ́ fún ọdún nìsín ẹ̀ẹ́dẹ́ bá yọ ọ̀rọ̀ náà kí ló wọlé sẹ́lẹ̀ lónìí lù ní ẹsẹ̀ ó wà ní lẹ́tà lọ́sùn ṣe mo wá lọ bá dákà sí wọ́n wá fún mi lẹ́tà wọn ní kí lọ sí lórí a ṣe fúngáàmù lọ́pọ̀ sí gàbàtà ẹni tó sì wà ní ọ̀dà ṣe fúngáàmù royal nípò kèfèrí olè lọ́ba jẹ́ àbàtà pé nípò ló fún wa lọ́wọ́ olè má sọ fún ilẹ̀ kan. ọ̀rẹ́ kẹ́ máa jẹ́ wọ́n o ní ìlànà fúngáàmù dà ṣe lónìí tí ò bá sọ̀rọ̀ pa ni yóò kú mi ó bá máa dájú àwọn ẹgbẹ́ tó lọ kú ó lè ní mo tún wá nípò ṣé ẹni màtá dá lé fúngáàmù ẹlẹ́dọ́gbẹ̀ ìwọ́n lé wa bí wọ́n ṣe lé wa kó níbẹ̀ yẹn ó ní kí n bá òkú ọ̀nà èmi àtàwọn kan wá kówó jọ níbi ọ̀rẹ́ yìí àfẹ́ abájọba. wọ́n ọ̀rẹ́ àti tí ẹ̀ ta ọ̀sán náà lọ lẹ́sẹ̀ nínú ibi gbogbo owó ìjàmbá bá tó wà bẹ́ẹ̀ fún ọ̀sán ọ̀sán náírà. ọmọ tí mo lọ́kùnrin ní kẹ́kẹ́ ìdílé tí mo ní mo kọ́ nípa àkókò ọmọ yẹn wà ní àlọ́ tó lé lórí wa níbi táwọn bùsàlì dáńtà káníkà ọmọ yẹn náà ló ti sí sọ́ọ̀rọ̀ wa èmi mo dáwọ́ yòókù rẹ̀ tẹ̀wá láǹfààní mi sábà máa ń jẹrẹ èmi tó ó ti jẹ́ nìkan yóò wà nílé nígbà wá jọ ní ìdókòlù ẹ̀ ó ti máa kọ́ láfa èso yìí ìbẹ̀rẹ̀ ìwọ̀nba náà àbáta ló ń bẹ̀ nígbà ìwọ̀nba wọn àbúrò èyí tó yà sòrò èdè olè wá wáyé nínú tó àbúrò èyí náà yẹn wọ́n á jẹ́ jẹ́ kájú fún àlàó bíà wọ́n láwọn rẹ̀ yìí káàkiri àbájá bàtà gẹ́gẹ́ bí ọ̀lẹ́ àbájá bàtà wọ́n á wá bá àbájá bàtà sí ilé rẹ̀ ó láwọn tí mo ní ètò sí ilé ìwòye kò lójú wọn. àwọn wá ní kí lọ́ba ẹ̀gbọ́n bàbá ànábì kèdè rí ni ànábì yóò wọ́n ti di lọ fi kú. fún náà wáyé òun sí àwọn náà bàbá dájú rárá. tí a nílò kejì náà yíyá bàbá dájú mi dànù. àmọ́ tí òjò lórí mi dé ó ti rẹ́ mi sí ìdúró kí lọ́ bọ̀ sọ̀rọ̀ owó. wọ́n ti rẹ́ mi sí tó ń sọ̀ kí lọ́ bọ̀ sọ̀rọ̀ owó tí ó ti kọ́ tọ́lọ́tẹ̀ bá jọ̀rọ̀ yẹn o wọ́n ní àbájá bàtà tó bá fẹ́ kí lọ́ba ní sọ̀rọ̀ owó nínú ọ̀fẹ́ kí ní sọ̀rọ̀ owó yìí ẹ̀yìn òkú pẹ̀lú àwọn àfáà ìjẹ́ ìdílé àwọn ayé ó ní ọ̀sẹ̀ méjì àwọn akínfà làbàtà ló òyìnbó pẹ̀lú ìjọ ìbá ìsọ̀rọ̀ owó tẹ̀lá nígbà tó wá jẹ́ ìyọ̀ oṣù tí pẹ̀lú ìdè owó ẹwọ àtúndà àwọn tó rẹ ó ní àwọn onímọ̀ ń tòkó tiẹ̀ òun ti tòkó tì wọ́n mo ní kí ló dé ó ní tó bá tòkó tì wọ́n wọ́n náà bá àti wọ́n máa pè ní sáwọ́dí tí wọ́n ní bẹ́ẹ̀ lọ́rọ̀ mo ní sábà tí bàbá àtàwọ́dí ẹ̀yìn náà máa bàbá àti ní ìlú jàbàtà ní nàìjíríà tí tí wọ́n kọ́ fẹ́wọ́ kọ́ríkà tupi tírí tupi àbá àtàwọn ló kọ́ ní súnà ó ní ìgbà tí wọ́n fáwọn sílẹ̀ wọ̀

tí ò bá dúró lè bá náà sọ̀rọ̀ làwọn náà ìṣòro ẹni máa tẹ̀lé dàgbà káàkiri ọlọ́run fún wọn o wọ́n ti sinmi o àbá máa bẹ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kan irú èèyàn wo ni wọ́n fẹ́ láàbà jàmbá bẹ sọ̀rọ̀ jàmbá ní àbá jàmbá tó wọn láàbà jàmbá tó láàbà mo wọ ọdọ lọ́wọ́ bá àtúntò àbúrò rẹ̀ sí sẹ́fà rẹ̀ nítorí mo sọ̀rọ̀ jàmbá jàmbá tá ọ̀rọ̀ tí ní ọjọ́ ìlú ní báwọn ọ̀sẹ̀ tó ń bẹ̀rù ìtọ́jú àti àwọn ìjọba ìlú olówó ni làwọn pàtó àwọn àbúrò rẹ̀ fi kú bàbá àbúrò rẹ̀ láti rí rẹ̀ bàbá láti rí rẹ̀ àwọn ọmọ yóò máa ká wọn tẹ̀lé ó tẹ́lí tẹ̀lé bàbá bá ti bèrè wọn kó ti lè bọ́ níbẹ̀ ẹ̀ àti bẹ́ẹ̀ tẹ̀ kọ́ kọ́ bá tẹ̀ kó ń bẹ́ẹ̀ bá àti àwọn ìdókòwò kò bá ẹ̀ lọ àfẹ́ ti dáhùn béèrè tí wọ́n béèrè ní ọdún wọn láyé. ọ̀rọ̀ tí wọ́n ẹni tó bá dàgbà lásán tí àbẹ́ láwọ mọ́lé lórí respect ni. nítorí pé kò rú gbogbo yẹn lójú pé jàbàtà ó jù mí lọ dáadáa so ṣé ẹ̀ǹkẹ́ gbà mí ìdábá fẹ́ dáyàn pé ìdábàkẹ́ fẹ́ pé mọ̀dá kọ́lá kọ́ bá wọn balẹ̀ kí ó kọjá rí àwa ní àbá àtajú àwa ní àbá ìdákẹ́ tí wọ́n jẹ́ tájú sí ìkọ́mọ́ bínú ọkà bọ́ sí ìbílẹ̀nu ní ewu àwa ní àbá àbátáì aláàbá kìíní so irú àbá wọn ni mo ń pè jàbátá wo gẹ́gẹ́ pé jàbátá mọ kí wo jàbátá èyí sàfà tí a lè fi rinlẹ̀ lórí òsùn wọn tí àwọn olùmọ́gbé kalẹ̀ táàbì fi èèyàn rinlẹ̀ gẹ́gẹ́ bí àbá o wíwá ní sí so kò sí ìmà ìmà kìtàbà ti súnà àti ìmà àwọn sálà kò sí lọ́dà fàjàràtà kódà yìí lè dé gan kò yí àfa àjàbàtà tó inú wa máa nǹkan tí àfa fi ń jà fà tó ojú pé mọ̀ká fi ń jà wọ́n pè ní wọ́n mọ̀dà pé mọ̀ká ń lakọ̀ mọ́ ẹni tó jú ìrànlọ́ lórí bẹ́ẹ̀ lásán ní sèwòjú ṣe rí wọn. sẹ́ẹ̀rì àti kí kékeré láti mú sí ìbáṣọ ó kòkòrò nìyí ká bá ti ọmọ ilé ìlú pé kí ni tẹ̀sílẹ̀ ṣàwọ́ fún ọdún ìgbà máa tẹ̀sílẹ̀ ṣàbàbà. wọ́n láyé tí wọ́n lọ́

tọ́mọ́ ní kọ́mọ́ kọ sínú ní ìdùdú irọ́ tọ́mọ̀ yẹn wá kọjá bàtà ìdápọ̀ ẹja máàkì ẹ̀dú ó gbà torí wípé jàbàtà sí tẹ̀fírí là ń sọ òwe kan tó lé òtá tó lé pẹ̀lú jàbàtà wò tó bá ní jàbàtà tẹ̀fírí ẹ̀dàpọ̀ ẹja máàkì ẹ̀dú ó gbà ìjọ ẹ̀kọ́ níbẹ̀ ni pé kò sí nǹkan sáfà sí fún bí àtàwọn yìí ti ju ọ̀rọ̀ yẹn lórí àwọn àbáà ni wọ́n lọ bá sọ̀rọ̀ sípa lápáta tí wọ́n lọ pé ẹni yìí o ẹni o. kódà àwọn tí wọ́n sọ ìwọ̀n rí àbá ìdábà pé àti wọ́n ń kórìíra rẹ̀ ni wọ́n máa rí. bọ̀ àtọ́sọ pé èèyàn wà láyé tí ń rírù nǹkan báyìí ìfẹ́ lápò ìfàkù. wọ́n gbé ọ̀rọ̀ àbá àjẹbàtà wọ́n pe dé egypt lọ́wọ́ ti jáde yẹn egypt lọ́wọ́ ti déwù yẹn wọ́n pe débẹ̀ àwọn àbá àtúntà tó wà bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀jẹ̀ torí tọ́rọ̀ rẹ̀ tí kọ́kọ́ bẹ̀rẹ̀ òun ni tó ní àfáà kan tí wọ́n ṣe sí àwù rẹ̀ mọ́ra rẹ̀ tí máa ń pè àfáà yẹn mọ́ra ẹ̀kọ́ pẹ̀lú olùgbéwù wọ́n sàfáà yẹn ní mùsàfá sàlámà àwọn wọn wá di àfáà yẹn pé ta ní jẹ́ mùsàfá sàlámà gan rẹ̀ ìtọ́rọ̀ àwọn ìyá wa tí wọ́n ti ń lọ wà nípa àṣewádìí bàbá bá àṣewádìí wọ́n rí pé mùsàfá sàlámà tó ń fi ra rẹ̀ tó fi ra rẹ̀ sí pé àfáà òun wọ́n lé tọ̀hún yẹn pé tọ̀hún yẹn tẹ̀sí ìgbàwọ̀n Òbí àfáà rẹ̀ ṣe tẹ̀sí ní tẹ̀sí ẹgbẹ́ síta sí ìdá àwọn ọmọ òṣèlú jẹ̀bẹ̀rẹ̀. Oníkanáà ti dàgbà sáyé yẹn ẹ wá máa wọ ní mùsùlùmí náà alẹ́ tó mùsùlùmí náà lórí òkè láti torí ta ìtàkùn ìṣòro tó yá nínú ìlú bọ̀dá ìsìláàmù èèyàn lè ṣe mùsùlùmí kébì tó bá tó sí kúkúrú náà pọ̀ gẹ́gẹ́ bí àkùkù yẹn tán lọ́lẹ̀ ìṣẹ́jú mùsùlùmí máa ní kùránì ẹjọ́ ọlọ́run odùgbò ló sàn. tí ẹ bá lọ pé àfẹ́bí òjá nẹ́bí odùgbò ló sàn. gẹ́gẹ́ tó yẹ yòó lè pè ní mùsùlùmí ní kébì yẹn lè pè é àmọ́ yóò jẹ́ sí kíwọ́ pẹ̀lú májẹ̀mú yóò jẹ́ pé nǹkan tó jẹ́ nǹkan tó sọ yẹn àti nǹkan tó kéde ní bíbíà súnlẹ̀ bá ó ti ẹni tó bá tẹ ọwọ́ àjàmàtà ó sọ pé ìwà bọ́ọ̀lù ọwọ́ rẹ̀ ìwà àtàwọn àbúrò àbí àbújá ní ìgbéyà ó jọ pé ìjọba láti ó jọ pé ìjọba láti yá àmì àmì ní tó jẹ́ súnà lẹ́yìn ọ̀rọ̀ tó tẹ̀ mídíà ó lẹ́sùn ẹgbẹ́ ọ̀rọ̀ tó ń sọ yẹn gbogbo ẹ̀ pátápátá wọ̀ láì kò ní ìpìlẹ̀ kankan tó tó fún ara rẹ̀ wọ́n fún ara rẹ̀ lọ. òun fún ara rẹ̀ ló mú o òun ló fẹ́ pé ẹ fún ẹgbẹ́ ẹgbẹ́ àfọ̀jà wà táwa kì í sí ẹ̀mí ó ti fẹ́ ta tó bá gbà pé ọ̀rọ̀ tẹ́ ìsọ yẹ ẹ̀kọ́ sínú bíra ẹ̀kọ́ sínú bíra ẹ̀kọ́ táwọn èèyàn sọ̀tàn ní pẹ̀lú ìwé èdè Yorùbá tẹ́lẹ̀ ní Yorùbá sí ẹ̀ ní Nàìjíríà kẹ̀rẹ́ ìwé Yorùbá èyí náà lọ́pọ̀ ẹ̀ṣọ́ sí èdè tó wọ̀ ìdí ẹ̀sìn ẹ̀kọ́ tó dé lágbáwá kí wọ́n fẹ́ǹkì táwọn àbá níta kí wọ́n sọ̀rọ̀ pa rẹ̀ àmọ́ kò lè kọ́ olùkọ́ òkú tó wá lè kọ́ ni òkú jẹ́ ìyẹ̀ yóò ti kọ́ olùkọ́ ni. nígbà bẹ́ẹ̀ nìkan fi dé àbá àwọn ìṣàlẹ̀ yìí ẹ̀kọ́ ẹ̀kọ́ fi ní ẹ̀kọ́ fún yá àwọn àbá ti parí títíra náà kí àwọn ọ̀gbọ́n máa kọ́ olùkọ́ ni o títíra ti ń jáde lónìí. ẹlẹ́kọ̀ọ́ àbá ti parí títíra òun ẹ̀kọ́ gbogbo ìgbà ní

ọ̀rọ̀ bíbí àfẹ́sùn wọn àti ìjọba lápò apá rẹ̀ ló fi yẹjú ẹ̀. Tọ́jú ọjọ́ bí ẹ̀jẹ̀ lábẹ́ ìlú ìsìlámù. Ọ̀rọ̀ bẹ̀rẹ̀ náà. àná àti ìjẹta bẹ̀rẹ̀. Àwọn mọ́sálà kan wà tó jẹ́ sí pé tẹ́ ẹ bá fẹ́ àwọn àfáàlẹ̀ kò yé wọn àárín nìkan láti bá ń ṣe àwọn náà ẹ̀rọ bẹ́ẹ̀ ṣe ìwádìí nílẹ̀ lárúbá ẹ̀dẹ́gbẹ̀ àwọn àbá wọn à ń gbọ́ rí ẹ̀dẹ́ àlàyé fún wọn tó kò yé wọn. àmọ́ kẹ́ ẹ ṣe bí ọ̀rọ̀ bíjà ọ̀rọ̀ bíjà gbogbo ayé lóye gbogbo ayé ní sọ̀rọ̀ bíjà gbogbo ayé lóye ẹ̀kọ́ bóyá àbí àwọn ààrẹ ẹ̀fẹ́ nàìjíríà làwọn àgbọ̀ yé. ẹ̀rọ bí bàbá ọ̀rọ̀ bíjà òye òkò dàbí àgbà nẹ́gbẹ́ òjẹ́ níwájú ọ̀rọ̀ bíjà òdàrú wọ̀láyọ̀ tẹ bá lọ gbogbo gbogbo gbogbo lẹ bá tún wọn lùlọ tẹ bá tún débẹ tẹ bá tún lójú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta fi àkúdà jàmbá sára kọdà ẹ nílò ẹ nílò kàtàkẹ ẹ ìjàkàrà wọ ìtàn tó tẹ ìtàkẹ ìsọ ìtàkẹ ìṣẹ àkùtù tàbí ìmú wa wọlá yóò yẹ kàn ẹ wá wọ àfa àjàmbá tó bá sọ yìí nísìnyí gbogbo báwọn èèyàn ṣe pé tó pé àfa ẹ kọsíra àtúwá fún àfa àyọkàn wọn náà fún yọkàn tẹjá ìbálẹ kọsíra ó yẹ kọsí kẹsẹsì gbogbo tẹsán yẹ ẹ sínú kẹsẹsì pẹ̀lú lágbára káfíńdì àbáwá fáà tọwọ sọ̀rọ̀ lórí ẹ àbálàgbà tó bá sí lónìí àbálà lóko gbogbo àwọn tó tẹ̀lé àfàjàbàtà ọ̀pọ̀lọpọ̀ wọn tó fi tù lẹ́yìn pé wọ́n wà lẹ́yìn àfàjàbàtà lónìí ẹlòmíì wọ́n yá látara wípé ó ń bẹ̀rù pé tóun bá kú ò pé bóyá wọ́n lẹ̀hún àwọn ẹ̀rí jàdíjàdé ni wọ́n pé kó tí wọ́n báyàwó ẹ̀ àwọn báyàwó ẹ̀ wọ́n lẹ̀ ní ìṣèkùn lẹ̀ pé kókò tó òdòdó. torí pé láti fi fíọ́ ní fíọ́ ọ̀làjú ọ̀làjú tẹ́wọ́ ti dé nìkú ẹni tó wá ní ẹ̀rí sábàjọ́ àtàkùn kó lòdò á pè lọ́dẹ náà ò tí ì fi mọ̀nà látara kó fara rẹ̀ kó wà sí ara rẹ̀. ẹ dákun ẹ wá máa wú o ìtura àwọn wá bá mi ilé sẹ́ńdọ̀ kan wá ní á ẹ dákun gbogbo lọ tó yìí pé nílẹ̀ mú Ìbàdàn sẹ́yìn lọ lórí ṣe tóbi gbogbo nàìjíríà lọ́nà mìíràn gbogbo nàìjíríà ká bí ẹni kó dákọ̀ àfáà kan nàìjíríà wọ́n láì wòlé dákọ̀ àfáà kan nàìjíríà ẹ̀dá kò jẹ́ sínú kí ẹ̀ mọ́rí ẹ̀dá kò bá ṣe pọ̀ tó nàìjíríà ìjẹ́ mọ́rí àfáà ẹ̀yọ̀ kan dákọ̀ tí àfáà rẹ̀ tó lè máa gbọ́rọ̀ rẹ̀ ní wọ́n láì àfáà ẹ̀wọ̀n tó lè dákọ̀ àfáà ẹ̀dá kò kó ti kàfáà tó kó wa ní tẹ́kíníkálì kó ti kàfáà wa so àwọn ọmọ ọdún lẹ́yìn ẹ̀ bóyá bá ìlàjú àti bóyá bá ìmọ̀kan àyíká tẹ́rù òun ló kù àbọ̀ òní ìmọ̀ àbọ̀ òní ìmọ̀ àbọ̀ òní ọ̀làjú kankan lọ́wọ́ tí ó fún ọgbẹ́ fún ẹ̀jọ́ òní so kọ́nà tó ṣàlù wà sí sí ẹ̀rí pẹ̀lú aṣíjú àbá àpàlá ẹ̀mú wà sí sí ẹ̀rí síbi àṣà ẹ wo àtọwọ́ tó àbá títí àbá ìṣe ìṣòro ìṣòro ìṣòro àti ẹ̀sán fún ẹ̀jìnà ìṣe mọ́tò owó ìṣòro ìṣòro dáa ẹ bá mi ṣe bẹ́ẹ̀ ìsáàmù ni wá àmọ́ sí ẹ̀sìn ìsáàmù òfo ni wọ́n wà àmọ́ ìṣe ìṣòro ìṣòro ayé ẹ̀yìn pé kẹ́rí wọ́n ṣe wà yẹn onífìtìmẹ̀ ni wọ́n o onífìtìmẹ̀ tó tó tó tó lẹ́lẹ́gbẹ̀ẹ́ òní wọ́n o

ìgbà tí wọ́n láìpẹ́ yìí torí àmúṣe kíkẹ́ wá táwọn aláìsí náà sì ń bá tí wọ́n sọ wọ́n sọ fún ìṣòro ìgbà kan fún wa látara burú táwọn ọjà wọn lọ́ọ̀ṣẹ́ fún wa. Ìjọba náà fẹ́ẹ́ kíkẹ́ àlàyé yẹn ìṣe àlàyé ṣe gbogbo fún ọ̀rọ̀ wa láàrin ìṣẹ́ márùn sí mẹ́wàá lọ́dún tó ọ̀sán tó

lọ́sọ̀ ní àwọn ọlọ́pàá sábà tó yẹn ṣe lé ìjà àwọn sáà ẹ̀ka sáà sọ́dọ̀ ọmọdé ọ̀nà wálé àgbà wọn sáà wọ́n ní àwọn ọ̀nà wọn sáà lè mọ̀. ìyẹn ti tí wọ́n ṣe lọ́kẹ̀jì máa fẹ́ lọ́kẹ̀ lára wọn tó yá tó ń ṣe àkóso lára bàbá yìí ẹni náà ká wọn yìí ẹni náà ká wọn láti kọ́ wọn ìyàwó ọ̀nà bẹ́ẹ̀ ní ọjọ́ ẹ̀ ní bàbá ti ń lé àlẹ́ ń bọ́ àlẹ́ sọ̀rọ̀ ọwọ́ tó ló ti tó náà nípa ọkùnrin jẹ lórí ọ̀pá ìṣẹ̀lá yìí ọ̀pá ìgbà ìrẹ́pọ̀ ọ̀pọ̀ òun náà ti náà lè fi ẹlẹ́kọ̀ọ́ bá ti fẹ́ ti wẹ́wẹ́ olóòwò lè fi yóò máa nà yóò ti ṣàdúrà ìrìn owó lé ọ̀má ilé ìran yìí tẹ́lá sáájú àwọn ìwọ̀n bá tẹ̀ lé ní wọn kẹ́ ẹni wọ́n ti sọ̀rọ̀ bàbá lójú wọn bí wọ́n lẹ́ mọ̀ ní ẹni wọn bá ti lé àti ìfẹ́ lè sára wọn ojú ti ti padà ló ti padà tẹ́lá sáájú ìṣòro ni wọn pé wọ́n

ọba lọ sọ sí ìjọ òun pé táwọn ìjà lọ lùgbọ́n kò yé gbọ́ òun èsà òun ọ̀nà ọ̀pọ̀ta àgbà ẹ̀rọ kò bá gbogbo òkú sí ìjà òun. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله عليه افضل السلام واحسن التفسير وبعد السلام عليكم ورحمه الله وبركاته. gbogbo àwọn ará àdúgbò rẹ̀ ní ìlú yìí gbogbo àwọn ọmọ bí kú òbí àyè lẹ̀ ó ti ọlọ́wọ́ wa àbẹ̀rún ọba tí ọlá rẹ̀ gbà jù ó sọ̀rọ̀ ìjọba ní ẹ̀sọ́ iṣẹ́ rẹ̀ ní àwùjọ yìí. ẹ̀rí ọ̀rọ̀ ìjọba pọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí ìbá ní máa sọ ohun bí àǹfààní lórí gbọ́ pé ìjọba ìjọba Muhammad wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀. àmọ́ ní tí èmi kọ̀ọ̀kan ra fún lọ sí òun ni pé Ìlọrin ó yẹ ká lọ lè yí padà. ẹ ti bá sọmọ lọrin ẹnu rẹ lọ́gbà. àmọ́ tó bá Ìlọrin mùnádìkì wa ń bọ̀. Wọ́n ti mùnádìkì bọ́lú wà. A fi ń bọ́lú ẹ̀sìn. Òun ló kó wa débi tí a borí arákùnrin yìí. Ẹni tó bá jẹ́ tó nífẹ̀ẹ́ sí ẹ̀sìn ọlọ́wọ́ ọba nínú ọmọ Ìlọrin nígbà tá a fi wà ní kéékèèké bí tí ẹ̀kọ́ bá wọn lọ lè ń bọ́ sí ọ̀rọ̀ yẹn ìdí ìdí ìdí kàdíríyà ìgbàlẹ́yà ìwé bẹ́ẹ̀sì nígbà kan àwọn ní ìṣòwò láì kí ẹ̀ bóyá àwọn ìwé bẹ́ẹ̀sì jẹ́ lọ́wọ́. ètò àṣìlànà nìkan ẹ̀gbọ́n bẹ́ẹ̀ bákan bákan wà láì tó lé mi kó jù rẹ̀ lọ. àmọ́ kòrò tí mo fi kú oníjì rẹ̀ àánú àmì àmọ́ ṣe àwọn tó wà mẹ́ wàhálà ìtọ́lá. ìgbé ṣe tí ọba jáwọ́ kò níbi tú bí kàdéríyà tìjàríyà tí ọba pọ́ síwájú ọlọ́run báyìí wàláì òní bọ́lọ̀ ní ọ̀rùn tẹ́jọ́ olúbi wàláì tí èsì wàláì tó bọ́ lẹ́nu mi o wàláì tí mo máa ń ràn bí mi pé mo lè bọ́lọ̀ ní ọ̀rùn torí yẹ̀mí ṣùgbìyàt ẹbọ ó wà níbẹ̀ tẹ́bi ẹ̀rúgbẹ́ ìrànwá wọ́n máa pẹ́ ní tí ì wọ́n máa pẹ́ lómi tí ì ojú mi tẹ̀ sí orí àwọn kan lè sọ kí ẹ máa ma túmọ̀ rẹ̀ máa wọ́n àwọn ọmọ nílá fẹ́ ṣù wọ́n nà lè rẹ́ ilé rọ́pì kà ṣí sí ẹ̀sán wọ́n lè ti nira bá tó bá wọn má pariwo ẹni kankan àfọlọ́run wọ̀lá ẹ̀límù wọ̀n gẹ́yìrù wùlà ẹ̀lẹ́rù wọ́n ní ọlọ́run ní mà ẹlòmí ò ní mà ti ń ṣe ọ́ wọ̀n ìdá ṣe káwùtà ìlànà ìbáàdìkà àlùmọ́mà tó bá ń ké lọ léèyàn ọ̀rọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ bí ẹni pé tẹ̀sùrù rahima ìlànà líláyà kàmù òun lọ lè fẹjọ́ aláàánú òfin sun ọ̀dájú ẹ̀wọ̀n kan ní kí n bá fi ẹnu kankan ọlọ́run kan ṣe kó máa bọ̀ ẹ wá wò tẹ bá wo náà tíra kàdíríà ẹ wá ní wàyà máa ń kọjá kì í ṣe gàdé wọ́tà àbàdé fanadi àìlẹ̀lẹ̀jẹ̀láni ṣe ìkùtọ̀ ní ọ̀sì. àwọn náà wá tíṣòro bá bá ọ pé àbẹ̀kọ́ sí ìjẹ̀láni ẹwò àtakò méjì nítawọ̀ yẹn wọ́n ń ṣe nígbà tó kọ́ lóde dání ẹ̀rọ wọn wá ń pè so àǹfààní ńláńlá lélẹ́yìí torí pé ládùúgbò ilé ìlú náà ti wá lu àbírí rẹ̀ nítorí ẹgbẹ́ nínú èròǹgbà nínú gbogbo yìí wá sí àyè gá ọlọ́run ṣe dáa bákan náà ìgbà tí ọkùnrin jàbátá yìí náà dé wọ́n lọ́ ìní gẹ́gẹ́ bí ẹ̀sìn tí ó fẹ́ àtúntà lẹ́nu sọ̀rọ̀ àyẹ̀fẹ́ náà àbí kéèyàn ó tún ṣe kéèyàn ó tẹ̀lé òun lódodo èmi akọ́dẹ̀ ni mo wá wálé nígbà yẹn wàláì ẹni tí mo ń bèrè ń sin pé ìgbà yín sọ̀rọ̀ kan pé ń bo nílé rẹ̀ ń wà láàrin ìgbà yín náà òun náà ń wálé amọ́nùdà tó ń ti kéèyàn padà rí pé á àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí kò ṣàárẹ̀ rẹ̀ mẹ́rin rẹ̀ wá kó tó fi bẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ rí àmọ́gbà tó wá dípò wá débi pé kúlù bídà àìsí ń kó fún pé gbogbo bídà lọ́sọ̀rọ̀ di kejì rí á ẹ̀rí ẹ̀dà wọ́n á rí pé ọ̀rọ̀ rẹ̀ náà fẹ́ dàbí ọ̀rọ̀ àwọn orí títí náà ni. ya ìbùdó ní ọmọ àti ìdàjẹ̀rì wọ́n fẹ́ mọ́ra ṣe nǹkan wò nílẹ̀ rẹ̀ lẹ́yìn ìgbà tó máa ń ṣe tẹ̀ máa ń fún wọn lọ́rùn kékeré tó tún tẹ́lẹ̀ yìí wọ́n àmọ́ wá wá ẹ̀rí àdàmọ̀dì àdàmọ̀dì àdàmọ̀dì káàkiri tòun ni pé ẹni tí mo wá sọ lẹ́gbẹ̀ẹ́ pé mùnà ti kí òjì bá gbádùn nílùú tó a pé ibi tí mùnà ti kí òjì bá ti pọ̀ nílùú ẹni yìí ọ yẹ kí èyí ṣe ẹni pẹ́lẹ́ kán máa gbọ́rùn rẹ̀ mọ́ láwùjọ ọ̀nà ìṣẹ́ tó yẹ kán máa gbọ́rùn rẹ̀ mọ́ láwùjọ. ẹ lọ sí ní jabata jabata ẹ lọ sí Maduguri ẹ lọ lè béèrè bí boko haram ṣe bẹ̀rẹ̀ ìyá ọmọ ọ̀tọ̀ kí ni wọn pe wàhálà ìdílé títí náà wá ti dé lọ rí nísìnyí ojú àti ìfẹ́ràn ayé náà ní dáwọn jàbàtà ní oṣù tí ó ti rí rí rí ilé ìgbó pàrà wọ̀lá ìkẹ́kẹ́nà náà làkídà wọn náà làkì tọ́kàn wọn everybody tó wá ti sí lára wọn kìbìrí ní ọ́ kàlás kìbìrí ní ọ́ tòrú ẹ̀ náà bí ń ṣe kùn kẹta ń ṣe ó làwọn ọmọ nǹkan ó làwọn bá lágbára ni àwọn ọmọ finish àwọn èèyàn tó rẹ̀ so ètò mo fẹ́ sọ ni pé ẹ̀yin èèyàn ẹni tó bá lágbára láti ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn fún òbí dáadẹ́kun kọ́dà ẹ̀wò lọ́rin ọjọ́ tí ọkùnrin kan ń bẹ lọ́nà apalára lọ́nà apalára wọ́n máa ń pè ní bóyá olómi agbára yìí kìíní kan èyí mọ́ orúkọ rẹ̀ lọ́dọ̀ gan ni máa ń sì kó sí lọ́nà apalára ni lọ́nà dáàrú ìṣirà wọn tí ẹ máa ń lọ sọ́nà àwọn ìjọ kẹta nìṣá ó dàgbà máa sọ́rọ̀ yẹn ló ń yan àwọn ìṣẹ̀lú ti náà wọ́n láì lọ ní ìdílé sọ wọ́n sì sáńsọ̀ pé àwọn ọ̀gbọ́dọ̀ gbọ́fẹ́ ṣe nǹkan kámá ẹnìkẹsẹ̀ náà ni wọ́n ti yanjú ẹ̀ wọ́n láì kò ṣe nǹkan kámá láti dọ̀hùn títí kò ṣe nǹkan kámá àwọn ni ọmọ ìyá ọmọ ìyá gẹ́gẹ́ ọ̀rẹ́ mọ̀ fún ìyá gẹ́gẹ́ ló wà ọmọ mú ìyá gẹ́gẹ́ gẹ́gẹ́ ẹ̀já ẹ̀já ẹ̀já ẹ̀já bá ti ní lọ tó àgbákò yẹn wọ́n ń ṣe wọ́n jẹ́ gẹ̀ẹ́gẹ́ ṣé wàá rí ojúṣe tiwa iná làwọn ń ṣe báyìí ló ṣe sí wọn. èmi máa ń sọ pé tó bá tó rí nǹkan kan lára ti àwa táwa náà ń kiri báyìí náà sọ́fàwa náà káàbá ju bẹ́ẹ̀ àwọn wà nínú ọlọ́run bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí wọ́n ń ṣe tí ò dáa tí ò bá ti ju lẹ́yìn wà nínú ọlọ́run kọ́nà kọ́mọ́ lè darí ìlú rẹ̀ so abẹ ọlọ́run ọba nígbẹ̀yìn arákùnrin yìí náà kọ́ ọlọ́run ìyẹn ní pé jábàtà ọlọ́run kúrò àwọn darí ẹ̀mí rẹ̀ wàlá ẹ̀ kódòdó kí ẹ̀ sí wọn ìsìn òun lẹ̀ lódò nílẹ̀ àà ẹ̀sìn yẹn lẹ̀ tó lẹ́ni kódà èmi mo ṣe wà yìí tí bá rí pé wọn ká mi mọ́lé ń sọ̀rọ̀ mi mo lè jáde wá bá a kí ni kèé ṣèjà o kèé ṣèjà o èmi náà fẹ́ sọ tèmi náà ni wàlá ẹ̀ àwọn ọmọ náà kọ́ṣà oríṣiríṣiríṣiríṣi tàbí àwọn oníyẹn sẹ́mu náà kọ́ṣà kankan mọ́ ẹ bá tó fún ní ẹ̀rí oníyẹn kẹwẹ́ ẹ̀rí kankan mọ́ so òun náà ni pé ọlọ́run lágbára ọ̀darí ẹ̀mí ẹ̀ ojú ti tẹ̀ sí so ọlọ́run bá sọ́nà wọn dáhà là iṣẹ́ tá à ń ṣe yìí ọlọ́run bá owó tó pọ̀ sí ẹ̀ nínú Al-Qur'an olùwà kadhalika nufassilu al-ayat wa litastabina sabilul mujrimin ọlọ́run nílé mi ṣe máa ń ṣe nìyẹn o ń ṣe àlàyé ọ̀rọ̀ mi tí ó clear nítorí kí ojú ọ̀nà ẹni tó bá fẹ́ yapa ẹ̀rí báyìí ọ̀rọ̀ kọrin yìí clear tó kọ́lọ́kọ́lọ́ ṣàbáwá sàánú gbogbo àwọn tó ń tẹ̀lé náà pẹ̀lú àìmọ̀ kọ́lọ́kọ́lọ́ wa sí orí òmìnira. sílẹ̀ ni àti wọ́n ti mọ́ra wọn. ẹgbẹ́ tí wọ́n ayé ọ̀rọ̀ kọ́kẹ́ tó lọ ọ̀rọ̀ Muhammadu wa Muhammadu Zuma ìjọ tí mọ̀ tí mọ̀ wọn àti mọ́gírìbì lọ́dún wọ́n pè ní ìjọ ọlọ́run tó rí ní ìgbìmọ̀ ṣùgbọ́n wọ́n á ní kò sí gbogbo wọn ní kò lè máa fẹ́ ká sọ̀rọ̀ pẹ̀lú wọ́n ní kí n júwe ilé wa fún àwọn mo ti júwe fún wọn sì wá bá mi wọ́n wá ní ohun tó ṣẹlẹ̀ ni pé àwọn rí pé èmi àti jàbàtà àti aláró à ń jà àwọn abẹ́ parí ẹ̀ mo wá sọ fún ọjọ́ yẹn ọlọ́run wá rí pé ti jàbàtà yìí ò lé wípé kẹ̀yìn méjèèjì yìí òun lọ́sọ̀rọ̀ bá yín sọ̀rọ̀ tẹ́ bá ti lè gbà kẹ́hùn lọkùnrin papọ̀ tẹ́ lọkùnrin ló mọ́ra yín mo ní tiwa gan ló wá rọ̀ jù bẹ́ẹ̀ mo ní ninety nine percent mo fún yín ní assurance pé kò ní aláwọ̀ ká jẹ́ kó papọ̀ láéláé ó ní ẹ́ kò ní kò sí tuntun lẹ́wọ̀ àwọn ó ní kí n bá lè mọ̀ báwọn ti wọ́n ti wòkìrì báwọn ẹsẹ̀ kan làwọn ó sì mọ ẹ ọ̀dà mo níjọ́ lápàdé wọn níjọ́ kẹta jọ́ kẹta ni a ẹ sọ bẹ́ẹ̀ ló sọ pé kò ní rọrùn tó láwọn sọ débi pé ọ̀dà ká lọ sóṣogbo ní ká kó lọ ní ká wọ àwọn níbi ká gbó láti lọ sí sọ̀rọ̀ mo ní à á ní kò ní gbà kọ́dà wọ́n ní títí wánú rẹ̀ wọ́n ní wọ́n ní tọ́ba lè rẹ̀ wọ́n ní wọ́n láwọn wà wọ́n ní pé bí ẹ̀jọ̀ púpọ̀ ni wọ́n ní. á nìyẹn. ṣùgbọ́n wọn ní òun sọ fún ọ pé tó bá ní pé ẹ̀bá ti wẹ́ fọ́ọ̀mù ìdòkó yìí á jẹ́ pé gbé lọ́wọ́ nù. ní ti kú lẹ́yìn mi. tó bí ilé àti wọn ti mọra wa nìyẹn ojú bá yẹn. ibi mo fẹ́ parí ìjà mo fẹ́ parí ìjà náà dà. wọ́n ní kéèké ìjà àgbàrá lóbìnrin tó ṣe wá ní wọ́n ti wà ó ẹ̀rí tí mo sọ pé ojú olúkú rẹ̀ àìmọye ìgbà ni wọ́n pàdé rẹ̀ má pàdé rẹ̀ títí ra ìjọ kan ní sọ ọdún léyà pé ó kọjú ọdún léyà mẹ́rin lèṣù mo pàdé rẹ̀ títí lẹ̀ o. àbá kan bẹ ó kọ ìlà ìlà gbẹ̀nìkẹ́ ládùúgbò yìí láti ń kálí bàbá àwọn àbá àwọn ilé. so mo lè kó lẹ́gbẹ́ àbá àwọn báyìí mo kàn yọ sí ni mo bá dúró ó wà láàrin títí mo bá ní ọyá mo ní ọlá irọ́ rẹ̀ mọ̀ wá nígbà pariwo ní àìlú ní ọ̀tọ̀rọ̀ mílò kí lọ ń pariwo láàrin títí fún mi àní ọmọ bọ̀ wá asọ́mọ̀ kan bẹ ní inú ọgbà alílọ́ brazaki lọ́fẹ́ kọ́ gbọ́ ariwo nígbà pariwo náà bàtọ́ mo wá jáde wọ́n sọ àárín àwọn ọmọdé bá jọ asọ́mọ tó retí nì mo ní kí mo fẹ́ fi ọ́ ni pé àní ta ni mo fi lọ́kọ mo fẹ́ kí mo kẹ̀ fẹ́ fi ọ́ nù mo ní ìyẹn bọ́ tọ́lá ó ní bó ti kẹ́ wọ́n ti ó ti wù tán ó dáná tó ó wù tán kò ìbò ní mo sọra tẹ́lẹ̀ tẹ́lẹ̀ so òun ni pé mo jó ayé àtàkùn yàwó ẹ̀ àmọ́ ẹnu ẹnu ọ̀rọ̀ ẹnu ẹnu náà ni àṣà ọ̀rọ̀ àṣà ọ̀rọ̀ ìtẹ́lẹ́nu so òun ni pé nígbẹ̀yìn náà ẹ̀sùn níye di ọlọ́run ọba fún un ọ̀la ìpẹ̀lú ẹ̀mí òdodo ìfọ́lọ́run ọmọ sàgbárí ẹ̀yọ rẹ̀ ó dé lórí òdodo ó ti lódodo fọ́nà gbogbo gbà gbogbo ó sì sọ òdodo fáwọn ọmọ tí ń tẹ̀lé ìlọ́wọ́ pẹ̀lú ìgbà ìgbà ọ̀dọ̀ àlẹ́ صلى الله على محمد وعلى آله وصحبه وسلم نعم اوكي السلام عليكم ورحمة الله وبركاته. في أسئلة القرآن

في عصر المجلس فلا يجلس